الوجه الثابت الذي خلق الله عليه مخلوقاته أو أرادها أن تكون عليه ولبطن في فلان بصفات الجمهور تدى أو يجعل ولي àbí tó gbà lérò pé lóun ti fẹ́ dáwọ̀ ẹ̀rẹ́ wọlé àti gbogbo nǹkan láyé eléyìí gangan tá a gbà plan ọlọ́run àgbékalẹ̀ ọlọ́run àtẹ̀kù ẹ̀. dáríkẹ́ ànáwó àwọn kankan tá a kọ́kọ́ dì mú ká tó wọnú tọ́pìkì gan. ànáwó lẹ́yìn sàmì màlúùní ìdúnyà ilá wàhálà ọ̀gbọ́n wa lámì ìdàrí fún àhàdùn ìpàlẹ̀. akọ́kẹ́ kó lórí pé. kò sí nǹkan kan tó jẹ́ dídá tí ìsìnkọ́lọ̀ lè kan àkókò ló dà tẹ́nìkan ò sì gbogbo táwa ti pè ní ẹ̀dá ọlọ́run nìkan ló tẹ̀lé ẹ̀ táwọn ọ̀rọ̀ tí mo ti síwájú yóò bá yẹjú kò sáǹfààní bí wákàtí méjì mẹ́ta mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tàbá mo sọ̀rọ̀ àyẹ̀wò ìgbìlá gbogbo tó bá jẹ́ dídá. káyọ̀dé ẹnìkan fún ọlọ́run lọ́wọ́ wọn tó dáa àbọ̀ nípa òun ló dáa láì ní kó nígbàgbọ́ pé ọlọ́run nìkan ló dá owó tó jẹ́ dáa ọ̀rọ̀ ní òye ìdílé lè gbé ẹjọ́ àbìyàn ti kókó àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wàlẹ́ sàmì màkúrò lónìyà ilá wàjàhálà lọ́wọ́ sùhánàbù wàjàhálà àlàwọ́bẹ̀rẹ̀ mọ̀ ayẹ̀lẹ̀ wàjàdàrà àmọ̀ràn òwú ìkẹyìí yẹ gbogbo ẹ̀ ta wá wò ọlọ́run ọba fi ẹ̀dá kọ̀ọ̀kan àtètò ẹ̀ tí bó ti fẹ́ kọ́rọ̀ ẹ̀ ò jẹ́ tó sì yàtọ̀ sí tẹ̀dá àti gbogbo bẹ́ẹ̀ dáhùn oṣù láyé ọlọ́run dáhùn òun ní jẹun títa yóò fi tán ọlọ́run ti ọlọ́run náà ọ̀gá wọn ò ní sùn títí táyé òfin parẹ́ ọlọ́run dáwà kan dáàbá sùn àdánwò dé. káàdà wájú mọ̀ àyànú wàkà ìfìyà fún mọ̀ àyànà bí ẹ̀dá kọ̀ọ̀kan nígbà tá a ti gbàgbọ́ pé ọlọ́run ló dá gbogbo ẹ̀dá láì sí olùrànlọ́wọ́ kan àbárásìlẹ́yìn tó fún ọlọ́run lọ́wọ́ tẹ́dáhùn jẹ́ dídá lẹ́yìn náà ni pé ọlọ́run ọba dá ẹ̀dá kọ̀ọ̀kan bó fẹ́. kẹ́dá yìí wọ́n yà kó lo ẹ̀mí. ẹlẹ́kẹta kábà wípé wallahu subhanahu wa ta'ala káàmìlú mùnàzàhùn ànìyàkàtọ̀ ọlọ́ọ̀ba káyé àti sẹ́kù lọ pátápátá ìdẹ̀ntutọ́. فالصلاة كله بخلقه وتدبيره gbogbo tọ́lọ̀ dá àtibọ́lọ̀ ti sẹ́kẹ̀ dá yẹn kó tẹ̀lé kó lọ kó pọ̀ títí tí gbèsè ayé òkè tán níbi ìtọ́lọ̀ ìtọ́lọ̀ pèsè sí yẹn ibẹ̀ ni gbogbo owó yẹn dá yẹn wà torí kọ́ lọ́wọ́ bá mọ́ kó omi àti ṣe. sáwà máa kọ́ba lẹ́yìn ọ̀rẹ́ yìí pé ìbáṣepọ̀ lọ́wọ́ mọ̀ ní wàlíyàn lòlá ìbájú gbọ́rọ̀ ẹ̀gbà báyìí ibi tọ́lọ̀ ń ti gbé tó ti gbé kà tó ti gbé gbà ibẹ̀ lórí ẹ̀dá kọ̀ọ̀kan yẹn wà. ẹlẹ́kẹ̀rin wàkúrú lè yàkúrú àmìlẹ̀ wọ́ọ̀bẹ̀ àjìláàní wàtẹ̀lẹ̀dìr rọ̀bàní yàtọ̀. ẹ̀dá kọ̀ọ̀kan tó bá yẹ kó lórí bọ́lọ̀ ti plan yẹn nínú master plan ní tọ́lọ́run tẹ́lẹ̀ yẹn bá ti yẹ gẹ̀rẹ̀ báyìí yá tù ó ti bàjẹ́ kò sí èyí ti bẹ̀ kò lè rí tò mọ́ àti kó tò kọ́lọ̀ ti tò. فهذه السماوات والأرض فخلقهما الله بالحق ودبر أمرهما بحكمته فصالحتا بقلبه وتدبيره سبحانه قال تعالى لو كان فيهما آلهة إلا الله لفسدتا àpèjúwe wa bẹ̀rẹ̀ ẹ wo sánmà ẹ sì wo lẹ̀ ọlọ́run ọba pẹ̀lú òdodo pẹ̀lú ètò ẹ̀ bọ́lá ọba ti lè fẹ́ bèèrè ìmọ̀ọ́sẹ̀ pẹ̀lú òní tọlọ́run àti mọ́ rẹ̀ fàkọ̀lá ata làbùkù ọba bá méjèèjì torí pé bọ́lá ọ̀sẹ̀ ló wà. torí rẹ̀ lọ́wọ́ sọ pé láwùjọ àná bí ìmọ̀ àlè àtúnyẹ̀ lọ́wọ́. tó wá jẹ́ pé tún kọ̀ǹtúrò méjèèjì lẹ́yìn àlọ́wọ̀ ẹ̀ka gbogbo ni làfàṣà dàda ọlọ́run ní mo búra pé méjèèjì ó ti bàjẹ́ sọ́mọ́ sọ pé ẹ má balẹ̀ jẹ́ ẹ lè balẹ̀ jẹ́ ẹ má bàjẹ́ lórí ilẹ̀ ló túmọ̀ sí ẹ̀dá ò lè tó ba sọ́nà jẹ́ pé irú bí ẹ̀dá wọn á bẹ̀ wọnú hàn bóyá wọn àìrọ̀jò àìrómi àbí wọ́n bínú àìríjẹ kẹ wá dá sámọ̀ ni kò rọrùn bá a bá dálẹ̀ ni àfẹ́ mú mi ni àbí ká fẹ́ dáko àbí ká fẹ́ wà kùsà bọ́lọ̀ ti gbé ètò sánmàkà àtìlẹ̀ ìlú wà ní sánmà àtìlẹ̀ òbí bàjẹ́. eléyìí bẹ̀rẹ̀ ní sọ́kùlà bíyà áyà tẹ̀sílélógún. والإنسان إذا هو بطل يوم آدم مخلوق من مخلوقات الله مخلوق من مخلوقات الله عز وجل وسلام حياته مربوط بمعرفة الحق واتباعه وفصائلها محسومة لجانب الحق أو تغلبه عليه wọ́n yín àwọn ọmọ ẹ wá rọ́mọ kan náà àwọn dá tí ò sẹ́ni kan tó kán lọ láti dá wọn náà tọ́lọ̀ ti gbé tó tiẹ̀ náà ká bọ́lọ̀ ó náà lọ ayé yìí àti gbogbo ẹ̀dá tó dàbí wa fi bẹ ayé pátápátá ó ní dá wa

àtàláwọ̀ funfun ó wà níbi kájá láìmọ̀ kájá ìmọ̀ kan pẹ̀lú òdodo àbí kámọ̀ òdodo kásìkò àkíkọ́ kálá ní tẹ̀lé. wàlámù kẹrin lọ́wọ́ kò máa wò ó wà ní kápù gbàgbé wájú kọ́nà ọba gan ni àlẹ́ kápù òdodo wà nínú kápù ẹ̀rọ wá wà á mú òwú. wọ̀tẹ̀bíhù àti ọlọ́run àtìdárí rẹ̀ mọ́hánà wọ̀tẹ̀hánà ó wà ní àpò olódodo فإن سبب فساد الحياة البشرية كلها هو الكفر بالخالق ní tó fà àbí tó lè fà síbi tí ayé ọmọ yìí ó fi polúkú mọ́ pátápátá òní alukókó bilhali ní ìfẹ́ ìlú tọ́lọ́ ẹlẹ́dàá. wọ́n kúkúrú bí àwọn ẹni wọ́n tẹ̀lé kéèyàn báyìí wọ́n ń jí bọ́lá ń ṣe pẹ́tù ẹ̀ka pé kí mo ti fẹ́ nì àti bọ́lá ń ṣe darí gbogbo tó dá àbẹ̀mọ̀ ń sọ̀lá nínú káàpù kí o ti tẹ̀tẹ̀ pẹ̀lú tí tọ́lọ̀ bá sọ̀ kalẹ̀ lójú òdodo ọ̀sọ́bọ̀bù sọ̀lá ìhà àbẹ̀lẹ̀ ẹ̀yà etí ìsẹ̀mí yóò fi tòrò tí ó fi lójútùú pátápátá wọ́n lè má lè òun náà ní ká gbọ́ náà bá tó tóbi gbọ́ ọ̀bí máa ná sọ̀dà mí àti tó sọ̀ kalẹ̀ sọ̀dọ̀ rẹ̀ wà ẹ̀sìnzáàmù ìyá wà dàtì wà ámì ká sì rògbàgbà máyọ̀rò gbàgbọ́ náà pé bí mo ti fẹ́ nìyí bí mo ti gbé kalẹ̀ nìyí. ولذلك تقول إليه يقول الحق تبارك وتعالى

فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى آية 123 من اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا أجل منافقين ترازقوا فمن اتبع هداي أجل ما تيسي سورة كاسم ما تيسي آية torí mo nígbàgbọ́ pé kìí torí jókòó nìkan lọ̀rọ̀ ọlọ́run bá mọ fi lo ayé ni bá parí síbi yìí kò tó wá láǹfààní àyà ẹni tó bá tẹ̀lé mo ti mo ti gbé tò tó bá tẹ̀lé bí mo ṣe gbé tò kalẹ̀ fàlàyà bí lù wọ́n àyà tọ̀ kò ní dààmú kò sì ní sọnù kò ní tìtì kò ní sàgbákò ńgbà táyì náà bá ń wà lùkùránù wò ìtumẹ̀ lédè yorùbá àbí lédè òyìnbó àbí lédè míì yóò máa sún yín mọ́ bá a ti ń kulé lè lára wa yìí. wàmùn àárọ̀dọ̀ àǹtíkiri. wàmùn àárọ̀dọ̀ àǹtíkiri ẹni yòówù níbọ̀kan ẹni yòówù tó bá bá tẹ́rí kò níbi kó máa rántí bí mo ṣe la ètò àti ìlànà kalẹ̀ pípa kóhùn ó ti ṣe rìn nù gbọ́n òbí sórí rẹ̀ náà. fa ìnàlàwù máa ń ṣàtàn wọ́n ń jà. yóò tẹ̀lé líle mò ń gbọ́. wàdàṣú yóò máa kí á máa ọjọ́ gbẹ́dọ̀ lè kí yóò dìde láì rí nàmá mo ń bọ̀. ọ̀la òbí máa ṣàṣọ̀ká ní àgbà wákàtí fún tuba sí ọ. abọ́ sílẹ̀ nu lọ́jọ́ ìgbọ́dọ̀ àti ìyá àmà yóò máa sọ pé wọ́n ọlọ́run ọba wọ̀ èyí ti ti ń rí mo sì rí tẹ́lẹ̀. tẹ́bó gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ sì ni kò ká púpọ̀ yà sí ní jẹ́ kó gbàgbé ẹ̀ o. níjọ́ tí ọ̀rọ̀ yẹn bá fẹ́ sàǹfààní fún un yóò rántí pé wọ́n sọ fọ́lọ́run bá wí. àmọ́ kò dínkù káàdà sí nínú ìgbésí ayé ẹ̀ àwùjọ tọ́rọ̀ ń bá fẹ́ sàǹfààní fún nìkan. torí ọlọ́run níbi wọn náà gbàgbé tí wọ́n kà fún ọ tí wọ́n kà sí ọ létí tẹbi wọn ní another plan yàtọ̀ sí plan tọ́lọ́run. náà. wákàtí ìní ọ̀pọ̀ta àti gbàgbé wọn náà lónìí wàlá ṣẹ́t kò sí èméjì o annahu láyà ti dàrú hàwá láyà ti dàrú hùdà kò sẹ́nìkan tó tẹ̀lé lánà àbí mọ̀nà tọ́lọ́hún ilá man amana bí àtẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ torí ẹ tẹ̀lé tọ́lọ́hún ẹ tẹ̀lé tọ́lọ́hún ẹ tẹ̀lé tọ́lọ́hún kò lè wáyé àbí kọ́kọ́ mọ̀ lọ́hún tá a ilá man bí ìwádà kẹrọ̀ wàtẹ́sánra òjúdà tí ń ti sọ́kàn ní gbogbo ògbà pé ọlọ́run bá ń bẹ nígbà tẹ́ bá yàn yàn jẹ tán tí ò lágbára mọ́ gbà náà ní tó mọ̀ fọ́ ọlọ́run bá ń bẹ àní ó dà kó burú ọlọ́run bẹ tí ó ń sin lọ́hùn yẹn ìgbà tí wọ́n yàn jẹ ní ẹ̀tọ́ gbọ́gbóló yẹn tí ọlọ́run bẹ tá máa pè àdánù ńkọ́ ní ṣubú àbí búrú àbí áfù àbí mọ́gírì àbí ìṣáà àbí wọ́n ka haramu sí létí wọ́n ka halali sí létí kò ká o ẹ nímọ̀ pẹ́ dà kan náà ti tẹ̀mí láyé ni ọlọ́wọ̀n ọ̀bẹ nígbà ẹ̀yẹ kan sáàbò sí tí wọ́n bá sáàbò sí kú gan tó bá lágbára kò ní rántí pọ́lọ̀ ńbẹ yóò gbẹ̀sán ni àmọ́ nígbà tí ò bá lágbára mọ́ ẹ gbọ́ pé ọlọ́ọ̀bẹ irú eléyìí kọ́ la gbàlẹ́ rò mí lóko yìí ẹni tó ń sì ṣàrò ìlú ìlà àǹzọ̀wọ̀jẹ́lì tí ọlọ́wọ́n bá ń bẹ tí ó sì di sọ́kàn pẹ̀lú títóbi ẹ̀ pẹ̀lú títẹ̀ láti ẹ̀ rẹ̀ onítọ̀nà ẹ̀ làwọn olùmọ̀ sàlàyé mi. yẹ̀sán ṣe òdòdó yóò nìyí wọ́n sì fara sí ni wọ́n á gbọ́dọ̀ sí. ẹ̀rù ó mọ ara ẹ̀ láì lọ́nà tí ẹ̀rù ọlọ́ọ̀fin máa bá yàn ẹ̀rù ó mọ fún rẹ̀. nẹ́sì ẹni yóò tó bá gbàgbé ìrántí ọlọ́run tá a yìí àárọ̀bọ̀ àánì àárọ̀bọ̀ àánì lùdà ẹ lè bá ọ̀nà tọ́lọ́run wàlìsáàlì mùsàhàlì fìhábìlì dúnìá bìhàdáìnì àmọ́rẹ́ bẹ́ẹ̀ bá wá sí lọ́nà kan nínú méjì yìí ó wà lọ́nà kejì alákọ̀ọ́kọ́ dikiru lọ́ọ̀lì wàtìbáhùn ábìlì àwàtìbáhùn hùdà kéèyàn ó sí ọlọ́run tó kàn ó sì wà lójú ọ̀nà rẹ̀. kìsì pé kó gbé sọ́kàn nìkan kó di títóbi ọlọ́run àjẹkọ̀tò ọlọ́run àtàtẹ́ rẹ̀ àtètò rẹ̀ kó di sọ́kàn kó sì wà lójú ọ̀nà rẹ̀ àkọ́kọ́ nù. nìsíyánu ló wà sọ́la kéèyàn gbàgbé ọlọ́run kó sì wà lójú ọ̀nà rẹ̀ látàlí kò sẹ́lẹ̀ kẹta kò sí ẹlẹ́ẹ̀kẹta tọ̀rí kò tì mẹ́rin wàlúùdà wàsàádà fil dunya wal akhirah ọ̀nà kanu ojú ọ̀nà téèyàn rìn tó jẹ́ ojú ọ̀nà oríire ayé àtàkìyà àná wàtọ̀rí kùnkùnfùrù ọ̀dọ̀lá wàṣàkọ́ ìlú ìdàrẹ́ yìí torí ẹ̀ sọ àdúgbò jẹ́ pé ní ìjókòó wa tòní ni wọ́n kẹ́kọ̀ọ́ àlàdó ìlúkìtàbí wà sunna sunna tìǹbà ó yẹ kìsẹ̀rí ìfà ثم استنارا من أقوال العلماء mahiyatul imanu billahi azza wa kila kí là ń pè ní kájọ náà bá gbọ́ gangan. la ṣe a bá ìtọ́kàn báwo la ṣe fẹ́ ká pé mo gbọ́ lọ́ngbọ́ kí làwọn àárín tó náà ti ẹni ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìsìn ọmọ sọ pé ẹni ọlọ́run ní lágbájá tí ẹ bá ṣàkíyèsí pé èyí tó wọ́pọ̀ jù ẹni ọlọ́run ní lágbájá wọ́n máa ń sọ sáwà wọ́n máa ń sọ fẹ́ nígbàkan wáyé náà àìsàn màkà ní ọlọ́run ní. tí ẹ bá ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ ìjẹ́ máa ń rí àwòrán ni ẹ̀ńtí wọ́n pè ẹni ọlọ́run náà máa kọ́ kódà ó yẹ ká yà rẹ ojú pé à kí wàá lórí tó fi pèmí lẹ́ni ọlọ́run ó lè rí bá a ti wọ́sọ yìí ó lè rí fúláwà ní ogun ó lè rí irùngbọ̀n ó lè rí bá a ti ṣe múra gbogbo eléyìí pátápátá àmẹ́ni sọ̀rọ̀ lọ́wọ́ sáà sọ́là ó lè sí ìyẹn ti pàdánù àwọn ẹ̀sán náà níwòye. ìlà àwọn èèyàn sì máa rí wọn àtàkùn ẹni ọlọ́run lẹ́yìn. àwọn abẹ́ sọ wípé màá yí yẹ́tù ní ìmọ̀ràn ìlà kí ni pàápàá bá a gbọ́ lọ́wọ́ gbọ́. Wallahu subhanahu wa ta'ala huwa al-muwaffiqu lis-sawab àǹbẹ̀lọ́wọ́ ìtàbá sọ̀ńbẹ̀ ọ̀rọ̀ ìjọba ń pàdé fún ọláyàtà kíyàmù ní sọ́tù bàkàrà àyà two hundred and fifty two hundred and eighty five amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi. amana rasulu bima. sallallahu alaihi wa sallam ó nígbàgbọ́ sí ní tá a sọ̀kalẹ̀ fún ọlọ́run ọba rẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n gbọ́ gbọ́ nínú àwọn sọ̀háàbà àwọn tó tẹ̀lé wọn àwọn náà nígbàgbọ́ sí ní ọba nígbàgbọ́ sí àkọ́kọ́ sọ wípé wọ́n nígbàgbọ́ sí ni ọlọ́run ó dákọ̀ àwọn tíra tó sọ̀kalẹ̀ ó dákọ̀ àwọn òṣìṣẹ́ rẹ̀ tó rán ó tún kún nínú sọ́ràtún nìsà yáyọ lè dínà àmùnú àyà one thirty six ó tún kún ju àkọ́kọ́ tí mo kọ́kọ́ kà yìí lọ sọ́ràtún nìsà yà one thirty six yáyọ lè dínà àmùnú àmìnú ضلالا بعيدا eléyìí ló kó àwọn orígun imán sínú ṣùgbọ́n orí ọ̀kan tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ló nira àdìmọ́nù bìlà wọn lọ wọ̀ jẹ́ ṣùgbọ́n torí kò náà ló jẹ́ àkọ́kọ́ ntọ́lọ́hún kọ́kọ́ fi bẹ̀rẹ̀ a ní ibẹ̀ tọ́ọ̀tì gbogbo àwọn tó kù akàlẹ̀ mẹ́nu débẹ̀ àlìmọ́nù bìlà òun gan ni ó bí àlìmọ́nù bíbàkéyà tàríkà ní ìmọ̀ òun ni ó bí kéèyàn onígbàgbọ́ onye gbogbo ìtókù làbí sọ lẹ́ẹ̀kan níbẹ̀rẹ̀ yìí pé bẹ́ẹ̀ bá ti máa dàdí bẹ nípa apá bó ti káàdì sọ́kàn bó ti ṣe káàdì sọ́kàn kò ní ní ìlú ń tàn. ọlọ́run wa ní lè náà ẹ̀yin ọlọ́run ti pèpè pẹ̀lú gbólóhùn iman ó sì pàṣẹ pẹ̀lú iman olùwà pé mọ́nì ń bẹ lára tẹ́lẹ̀ àwọn tó lọ́n ń pè yìí iman ń lọ́dọ̀ wọn yá àyù àlèbí nà ámànú ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ sí àwọn inú ó ni iman títí bójútó náà bá ti sọ sọlọ́lọ́ ọ̀gá ara ló sálẹ̀. torí sáǹpáyàn láti dị afẹ́ká dìde sí ni gbogbo ohun tó jọ máa tẹ̀ láyé ẹ̀sìn ni tó bá ti pé ni àní sọ pé àní mú wá ní ní fíìlù again ámìnú ẹni gbàgbọ́ gbilẹ̀ dáadáa kí làkọ́kọ́ sáà kí ló tẹ̀lé. ẹ sì nígbàgbọ́ tó jinlẹ̀ dáadáa tó rọ̀ fúlù rẹ̀ náà. والكتاب الذي نزل على رسوله ẹ sì nígbàgbọ́ sí tírà tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fọ́nà fúlù rẹ̀ muhammadu ibn abdullah sallallahu ta'ala alayhi wa sallam náà. والكتاب الذي أنزل من قبل ẹ sì nígbàgbọ́ sí tírà tó sọ̀kalẹ̀ tẹ́lẹ̀. Ọpọlọpọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà bí ìbá ti nù irú àyà yìí ọlọ́run máa ń wá ní plural ní wàkótóbe ẹni gbàgbọ́ sí àwọn tíra tí ọlọ́run wá sọ́n ní pé ìran tíra tọ́lọ́run gbogbo tíra tọ́lọ́run sọ̀kalẹ̀ sáájú tiẹ̀ náà ẹni gbàgbọ́ sí náà. bí láàyè wà nínú orígun mẹ́fà imán ọlọ́run adáàpọ̀ márùn-ún bí ó tún dáàpọ̀ nínú àyà mi náà ẹyọ kan tó kù ló wà nínú àyà mi tó dájú gbèdégbè àrí márùn tọ́lọ̀ ti fi márùn pọ̀ nínú àwọn àyà kan ọ̀kan ní àyà táǹkà yìí ẹnì yóò tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó sì gba àwọn màláìka rẹ̀ gbọ́ ọlọ́run wa ní kúlóra náà àtàwọn tíra tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ àtàwọn òjíṣẹ́ tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ó sì nígbàgbọ́ tọ́jọ́ àlìkíyàmù ọjọ́ èyí tó kàn yìí ọjọ́ àlìkíyàmù ọjọ́ tí kò ní sẹ́nìkan tó sẹ̀dí náà olóbi jẹ́jọ́ kan yìí kò ní sẹ́nì kan ọyọ́ jẹ́jọ́ kan yìí gbogbo ẹ̀dá tá a wà lórí ilẹ̀ tọ́lọ́run bá dá kó tó wá kan àlèbá àǹkù wà lóṣù ká tó dìde ká tó kú yẹyẹ fún dájọ́ ọlọ́run náà. Fàkọ́dé kọ́lé ra wọ̀ náà ń bàyí dá. Ọlọ́run ẹ̀jọ́ wá wá sá ìgbàgbọ́ táwọn kẹta kà yìí ó ti nù kọjá àlà wọlé yẹn alòlù láì sọdọ lálẹ́ ọlọmọtò wálé ní àná Ọlọ́run tó sọ fún wa ẹgbẹ láì sàlẹbẹ rọ àǹtò wà lóòjú hàn fún kíbẹlẹ alẹ mọṣiri sọọtù bàkàrà one seventy seven wàlàkínà lérò mẹni àmàna bìlá Ọlọ́run gangan ní tirẹ̀ ìsáájú ní ti bẹ̀rẹ̀ ìtẹ nígbàgbọ́ sí òun gangan fúnra rẹ̀ sùpánà wọtá àná zawajẹlì ní gbèsè wájú àmà ẹ eh, lẹsàlẹbẹ rọ. ليكفر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب dídojúkọ mashiriki àti magrib òun kọ́ lẹ́sìn tẹ́ ẹ lè sí ilé lórí ẹ̀ pé ó ti tán náà. ولكن البر من آمن بالله. ṣùgbọ́n dáadáa tó jẹ́ ọ̀gá rẹ̀ sọyẹ nítorí pé lẹ́yìnsà lè dé rọ̀ tó wá lákọ̀ọ́kọ́ yẹn lẹ́yìnsà àwọn ọdún ṣe náà fi òun àwọn ọdún ilé àwọn ọdún nẹgẹ́tì ni tó sì máa sọ pé wọ́n náà ọmọ kan dà sẹ́ni kan yanjú mo lè ní lásà not you yóò sì padà tó ṣé ń tọ́lọ̀ wá wí mọ́ṣíríkì fún wàlákìn náà lè rọ èèyàn ní gbọ́dọ̀ gbọ́ yẹn ti pé kí ẹ léèrè sí lára ètò rárá èèyàn lè fi yẹn ṣòfò láì ní tẹ́lẹ̀ kejì tọ́lọ̀ bá ń sọ yìí ó ju àkọ́kọ́ lọ ṣé máa ti sọ̀lá tí ò sí tí ò sí mọ́ náà àìmọye ní sọ̀lá tí ò ní sọ̀lá àdùn láyé tí ò ní sọ̀lá àdùn gangan láyé bèrè láti fẹ́ ń gbé gòkè ti sọ̀lá àdùn bẹ́ẹ̀ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ni wàláyà àtúnà sọ̀lá ilá wà ó kù sáálá wọn wọn sọka sọ́kàn fọlọ́ ń bẹ wá wọn gbé sọ́kàn wọn ti sọ́kàn pé ẹ má yọ wá lẹ́nu ìyọnu yìí pọ̀ kí ni wọ́n pàdánù tí ò jẹ́ kí sọ́lá tó wúlò àlùmọ́ ìgbìlá. dáadáa tọjọ ga ẹ tọjọ lórí ẹ tó jẹ́ pọ̀ mọ́ òkun rẹ̀ mọ̀nà àmàlà bìlá òun lè tó gbọ́ lọ́wọ́ bá lódodo. náà. wàlíyàwó ni àárín. o tún gbọ́dọ̀ rẹ̀ kí a mọ̀ gbọ́ ẹbí lẹ́mẹ̀. wàbí hadith jibril al-mashhur hina yas'alu ar-rasul sallallahu alayhi wa sallam an al-islam wal-iman wal-ihsan. ẹ wọ hadith anabi sallallahu alayhi wa sallam hadith jibril alayhi salam tí ń bi òṣìṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam léèrè nípa islam ó tún bi léèrè nípa al-iman ó tún bi léèrè nípa al-ihsan dáadáa ó wá béèrè nípa àtàwọn mẹ́ta àtàwọn nǹkan míì tó tó béèrè àwọn béèrè tó ti ṣáájú nì òjíṣẹ́ ọlọ́run bá ń fún létí sallallahu alaihi wasallam alì iman faqal antumina billah ìgbàgbọ́ ni pé ọgbọ́n náà wà gbọ́ ọwọ́ aka mẹ́fẹ̀fà lélẹ̀ náà nínú àdéhùn yẹn náà kọ́dárù náà wà ń bẹ̀ mẹ́fẹ̀fà ni ò pé sínú àyà kan ó pé sínú àdéhùn kan antumina billahi. وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمنوا بالقدر خيره وشره gbogbo mẹ́fẹ̀ẹ̀fà ni ọkàn ní gbogbo ẹ wà ẹnìkan kan ò lè ṣàlàyé nípa ẹnìkan àfọlọ́hún ẹni tá a lè sọ nípa ẹ nípa ìmánìyẹ ẹni tó wí jáde gan kóun sì náà àwọn ọkùnrin tí ò bá wù jáde tó lóun fi ń sin lọ́hùn tó sì mà tó òfin sin lọ́hùn nìkan ni ó mọ̀ lẹ́yìn ọlọ́run ọba rẹ̀ subhanahu wa ta'ala kátólì sọ̀rọ̀ ń pa ẹ̀ àti tó bá wù jáde pé àná láwo nínú bìlà rẹ̀ hàrà bẹ́ẹ̀rù bẹ́ẹ̀rù mọ̀ṣẹ̀rò eléyìí ò sínú ẹ̀sìn ẹ má fi lọ èmi lòdì ó ti gbà náà kátólì sọ̀rọ̀ kàtàǹpà ẹ̀ má ní ẹ̀yìn nínú gbogbo orígun ìmọ̀ọ́nì pátápátá. wàlìmọ́nù bíi láì hàn sọ̀rọ̀ jẹ́ màánáàwù àlẹ́ ìfẹ́kọ́ọ̀dù lè jáde àwọn olùmọ̀ wá sàlàyé kí là ń pè ní ìmọ̀ọ́nì gan pẹ̀lú ọlọ́run wọ́n ní àdìsọ́kàn tó gbópọn bí anàlọ́ha rọ́bù bí anàlọ́ha rọ́bù kulli shay pé ọlọ́run Allahu òun lè lè dà nǹkan wàmàlíkù òun ló ní gbogbo nǹkan tán láàmì kápá tó fi kẹsàn tó lè fọmọ lọ́wọ́ wà kọ́lífù òun ló ṣẹ̀dá rẹ̀ wà ánàhù lẹ́bi yẹ sàhíkù wájàhù àyùrọ̀dà bílẹ̀ ìbàdà òun nìkan tuntun ló tó káàdì jọ́sìn fún mi sọ̀lá àsùsọ̀lá tó ní wà tọ́ àsùsọ̀ òmùní wà dùá àsùdùá abẹlẹ atọrọ wàrọjá afẹmítẹ wàhọw apáyà abẹrù wàdúlù ayẹpẹrẹ ara ẹni wàkúdù arawọlàfẹ wà ánnàwó subhanahu wa ta'ala alimusasifu bisifati kamali kulliha gbogbo òròyìn pípé ọlọ́run lè padà ní alimunazza wa kulli gbogbo títí dá gbogbo agbọ́dọ̀ agbọ́dọ̀ pé yàtọ̀ nínú ìròyìn Ọlọ́run definition tí gbogbo definition mi táwọn èèyàn mú wá nípa màá níyà àwọ màá níyà tó lè má lòdì ní pẹ̀lú ìtumọ̀ eléyìí tó wà mí. إن هذا المعتقد الشرعي أو العقيدة الإسلامية هي أساس البناء الشرعي bí mo ti ṣàlàyé yìí ẹlòmíì tó kún un pé láyà pàtàkì ìlẹ̀ ìṣàkún tí ò ní sáàyè fún èlò yìí láti wọlé mọ́ ni o ẹ ti ti pa o ẹ ti sí ilẹ̀ pa tí èlò yìí òfin níláyè wọlé mọ́ ìtumẹ̀ ara ìtumẹ̀ náà tún ní alìjẹ́sùmù fìdí ẹ bí háàzì yẹ làákìdá àwọn bí àlè mọ̀ọ́sàkọ̀ àlè ẹ̀yìn ti kọ́ ọ́ lè jáàzìn àdìdọ́kàn bẹ́ẹ̀dì bíi alẹ́rì láyà tàbí rọ́pò ilé ìṣàkun tí èméjì ò ní padà wọ̀ mọ́ nípa gbogbo nǹkan tí ọlọ́run fi ròyìn ara rẹ̀ tó fi ròyìn ara rẹ̀ tó pa láṣẹ àbí tó kọ̀ àbí tó fi ròyìn ara rẹ̀. tẹ̀rọ́sà kéèsì ìsìnkú ọ̀pọ̀lọpọ̀ aládìí ọkàn imán tẹ́ a bá bi léèrè pé ǹjẹ́ wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ bí? ta ló ń sìn ló bá sọ pé àlọ́ ẹ bá ọgọ́rùn-ún kan àbọ̀gọ́rùn-ún méjì irú tí àfẹ́kọ́ tó ń yà wọnú ọkàn èèyàn mọ́ bẹ́ẹ̀ má ti sọ bẹ́ẹ̀ ẹ bá ọgọ́rùn-ún kan méjì àti mẹ́ta rẹ̀ lọ́kàn ẹni tó sọ fún gbọ́lọ́ngbọ́. ibi tí máa ń fi fúyẹ́ nìyẹn ibi tí yóò ti fúyẹ́ nígbà àyà nìyẹn. wọn lọ sọ pé ètò ọlọ́run àtìlànà bó ṣe gbé ẹ̀dá kọ̀ọ̀kan kalẹ̀ pé kó wá láyé téèyàn bá ti yí kò lórí bẹ́ẹ̀ ayé ti dàrú ìdáhùn yẹn fi mọ̀ ní pé ayé tó oníkẹ́ ìmọ̀ yẹn ó jẹ fún ọkọ̀ kó mu tẹ́ ẹ bá ti rí èèyàn kan lónìí tọ́lọ́ ń ṣètò yẹn fún orí jẹ dáadáa nítorí tó fẹ́ jẹ ló jẹ ó sì ra fọwọ́. olówó ó gbọ́ bùkátà tán owó tó kù fún sọ̀kọ́ ti gbàdúrà bẹ́ẹ̀ ayé ti ti dàrú mọ́ lọ́wọ́ bá fi ìròyìn àbí gangan bá di ọlọ́run lọ́kàn gẹ́gẹ́ bó ti ká di ọlọ́run lọ́kàn láì jẹ́ ọ̀la ayé ti dàrú mọ́ lọ́wọ́ torí fún sábì ròyìn wàlẹ̀ ìṣàrò fún ojú rí ọlọ́run dà fún wa fún wa jèlé sọ́kàn máa mà pé mo bẹ pẹ̀lú rẹ máa mà pé mo tóbi máa mà pé mo lágbára máa mà pé mo dá ọ máa mà pé máa gbẹ̀mí rẹ máa mà pé mi mo fún ọ ní jíjẹ èmi ni mo fún ọ ní mímu èmi ni mo ní ọ ní gbogbo sẹ́yìn èmi mo ń pọ́ ọ láṣẹ èmi ni mo ń pọ̀ fún ọ pọ̀lọpọ̀ àwọn èèyàn òdì sọ́kàn òun òdì lè sọ́kàn pẹ̀lú yìí mẹ́rin tó bá ti pé dábàá làbá rí tó bá yí kó lójú ọ̀nà bọ́lọ̀ ti dà lápèjúwe láti di ọ́fíìsì aláàjì náà sí mọ́sálásí ń bì sẹ́yìn fẹ́ kò sí gbó kankan lẹ̀ lẹ́ bá rí wúrẹ́ tó bá pawọ́ òkè báyìí ní bá ń bọ̀ títí kó ti wọ mọ́sálásí lọ àti kó ti wọ ẹ ẹ gbangba mọ́sálásí lẹ́yìn ọba tẹ̀ dúró kálukú kọ̀ọ̀kan tó kánú tòró ti kú òní bọ́lọ̀ ti bọ́lọ̀ ti plan yẹn ó dìgbà tẹ ẹ bá rí sótoro mọ́jì kan ní oúnjẹ ewé kẹfí ó mọ̀ pé ò léwúrẹ́ ti máa ṣe náà nù kò sí wà abnormal. inú pàtó jẹ́ pé tá a bá rí ẹ̀dá kan tọ́nà ọ̀já máa rí tá a wá rí wọn àwọn ti yàtọ̀ sí wa tá a bá rí wọn lábàdì èyí ò gbé ni láwọn ẹ̀dá tọ́nà ń dá bó ti fẹ́ ṣùgbọ́n tó ní wọ́n kàn yàtọ̀ sáwa kì í ṣe pé bọ́lọ̀ ti dá wọn ni wọ́n yí padà o. kó jẹ́ pé bí ọ̀pá yìí lọ́rùn ẹ̀ rí nígbà táwa rí orí ó ti súnmọ́ bí bí twenty twenty mita ọrùn òtijọ́ báyìí lọ ó sì wá gùn lọ làwa lọ orí orí lókèlókè lọ ní twenty mita èyí kọ̀kọ́ tún ká ní bá ti gàdá àwọn ti bẹ́ẹ̀ mẹ́jọ lọ. tí a bá rí irú ìmánì ta ròyìn yìí pẹ̀lú àdìgbọ́kàn tó gbógun tí èméjì ní òní ráyè wọlé bẹ̀ òun ṣe pèlè àdìọ́kàn tó bá ṣẹ̀rí ọlọ́run ọba mu nílé láì sí mu bìnná ń máa làm yàkùn òun náà ṣàṣà pé kò tí ò bá sí ìpìlẹ̀ yẹn kò sí nǹkan tá ẹ lè mọ́lẹ̀ gbogbo nǹkan pátápátá ni tí ò bá sí ìpìlẹ̀ yẹn làm yàkùn òun náà ṣàṣà kò kọ̀wé yóò bìnà àlẹ́ yìí hádà tẹ̀sírì. tẹ bá ń bá yẹn sọ̀rọ̀ sọ̀lá àti ìdíje sọ̀lá ayé òtítọ́ tẹ bá ní wá wá lọ hajj gbàtọ́lọ̀ ti kẹ báyìí kò sí pilẹ̀ yẹn kò sí bìlá ayé rẹ̀ òtítọ́ ẹni gbàtọ́lọ̀ fún ẹ̀kọ́ yọ zakatu ti sọ̀ lọ́wọ́ yín àti nǹkan ọ̀sìn àbókò ẹ wá yọ zakatu ó sì yọ ayé rẹ̀ òtítọ́. torí kó pàdánù àlàáfà ti ṣe àlìmọ́nù bìlà ìpìlẹ̀ yẹn gángan ó sì lè máa wípé lóun ní imán táwọn èèyàn kà fún múmin kódà tó bá fayé lẹ̀ wọ́n ó sì sáàrin àwọn mòmìnì wọ́n ó sì sáàrin àwọn mòmìnì àmọ́ ọlọ́run ó àmọ̀rún náà sì lè fáwọn àfìlà àwọn ìbàdàtì torí ẹ̀ láì fi kọ́kọ́ pàwọn èèyàn láti ẹ̀ pé ẹ̀sìn náà ńlá ìdá àtàrọ̀ kú bí wùdú nìyí subhanahu wa ta'ala wa uluhiyyati àfi tí bíbẹ ọlọ́run bá nílẹ̀ lọ́kàn wọn àfi tí bíbẹ ọlọ́run bá nílẹ̀ lọ́kàn wọn wa ilmi ìmọ̀ ọlọ́run tó máa ń gun nǹkan lámọ̀ kan tó nílẹ̀ lọ́kàn wọn wa agbára ọlọ́run tó ju wu agbára lọ tó rinlẹ̀ lọ́kàn wọn wàyẹ̀rọ̀ àdásì èròǹgbà ọlọ́run bó ti fẹ́ kí nǹkan ó rí tó sì gbé kà tá gbọ́dọ̀ yí padà ó dìgbà tó bá rinlẹ̀ lọ́kàn wọn torí rẹ̀ ló fi jẹ́ pé èèyàn péréte tó kù láyé lónìí tí ń tẹ̀lé kìtàbù ọlọ́run àti súnà pé kí náà kí la rí kà nínú alukur'an kí la rí kà ní súnà ànábì sallallahu alaihi wasallam àwọn tó kù lójú ọ̀nà ọlọ́run wa nù àtàwọn tí wọ́n bá tẹ̀sẹ̀ dìde sí àwọn yẹn sì ní ó di wọ́n dẹni ìbáwí láyé lọ́dọ̀ ọmọ lọ́dọ̀ bílíọ̀nù yẹn ti bẹ láyé lónìí wọn ni ó ti tó ká ìpadà ó bá kínní ìjẹ ìtẹnumọ́ láti dọ̀ ayé ti develop jù báyìí lọ wọ́n fẹ́ kí ọ èèyàn kéèyàn ó ṣiṣẹ́ kúrò lórí ntọ́lọ́wọ́n bá gbé tó ka ayé fúnra rẹ̀ ó dàrú àdìgámẹ́ náà ó sì dàrú. wàá nà ó làbújá mìyàn omi ìwà àbúnà fi ẹ ń sì dàdí sọ́kàn pé wọ́n ń gbọ́ àdìdè síwájú ọlọ́run ọba lọ́jọ́ kan ìdáàbì bí ìkú là àmì lọ́jọ́ náà gbogbo oníṣẹ́ òkè kan tẹ̀ rẹ̀ in khayran fa khayr ẹni tó bá ti dáadáa yóò gbà á. وإن شر فشر ذوبا سبروبا يودا يودا سكان به دلة ومن أجل ذلك هو هو إذا في ديار الملك فقد مكث المصطفى صلى الله عليه وسلم في مكة ثلاثة عشرة عاما إذا تمنيه anabi sallallahu alaihi wasallam olú ọdún mẹ́tàlá ní maka mi ń da àwa ti ó ti bẹ̀rẹ̀ sí pèsè sójú ọ̀nà ọlọ́run wà kùránù yá ń zilu gbogbo ọdún mẹ́tàlá ọ̀hún náà àlùkùránù ti ń sọ̀kalẹ̀ lè tẹ̀ sí ilẹ̀ àfihàn ọlọ́run fi ọdún mẹ́tàlá ọ̀hún fún ìmánu sí i wọ́tẹ́ sí àtìlẹ́mìlà ọlọ́run ti ń jọ ó sì ti ń sẹ́ ẹ̀sìn Islam alimilati hanifiya mímọ rọ́ọ̀nà alẹ́ àmì ìdára ní kókòrò wàjúbà ìdọ́là torí pé èyí dí àtẹ́rí ó ti bọ kànjẹ́ tẹ́lẹ̀. wàlámẹ́nsìn fìhádì ọ̀sọ̀rọ̀ ti fàwọ́ yìí la mìnàmọ́ ìdá àwàtì tẹ̀sírí ọ̀hún ṣẹ̀rí àtàkọ̀ wáyé o lẹ́yìn pé ámìnú bìlá ilà fọ́nù sọ́lá àbí sọ́lá tó nìkan for good thirty years thirty years nínú twenty three years sani wàá fi jíṣẹ́ islam sallallahu alaihi wasallam sọ́lá tó nìkan ló bẹ̀rẹ̀ ní mọ́ta kí wọn ń pèsè lọ́dún mẹ́tàlá àlẹ́ àfíìdà kírísì ni ọ̀gá àlẹ́ àfíìdà àti ìmáàlù àlẹ́ ìṣẹ̀kọ́ọ̀lù lè já zil. ní ojú òdìlà àdìsọ́kàn tó yí gbórógbóró tí ọlọ́run bá ń bẹ òun nìkan ló sì sọ ká bíọ́ sí pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìtọ́nà tó ròyìn ara rẹ̀ gbogbo ìdókòwò ànábì kò ní mọ́kà nínú ṣẹ̀ríà kó tó ṣẹlẹ̀ sallallahu wa sallam ọ̀bá àdà ànákìyà ti lè kọ̀ lóò nígbà tó kàn mọ́ ìyẹn gan ni sábàbí táwọn tí wọ́n ti Islam yàtọ̀ fáwọn àbòrí ìjà àwọn tán kó mọ̀ àwọn ìta padà kó mọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí sáni lòsí láyé wọn sáni àwọn olùkọ́ káàtó mọ́. ẹ wo kúkúrú bó ṣe ga ìkọ̀sọ̀ lọ́hùn ẹ wo ìran ẹ̀ṣẹ̀ tẹ́ bá wo àwùjọ wa nísìnyí a lè fojú wo pé irú ọ̀nà wo làwọn èèyàn ń gbà tẹ̀ lọ́hùn débi kí wọ́n pààyàn débi gbogbo nìran ètè tá a mọ̀ láwùjọ wa yìí wọn ò tí ì ṣe tó bẹ́sẹ̀ sí erí kánájú ìfọ́pẹ́tò gbogbo tá a mọ̀ láwùjọ wa yìí ní ìta ń sọ̀rọ̀ yìí pé á àwùjọ ìdá burú tó báyìí kò tí ì tó ti mọ́kà ní kárọ́mọ̀ kánájú tó dìde kọ́lọ̀ tó fi dìde sallallahu alaihi wa sallam mo wọn bá bí obìnrin wọn kàn fẹ́ra wọn ṣe àwàdà ni bí a a obìnrin lè á bí fún òní sọnù o gbàtí níjọ náà lọ́hùn wọ́n ṣe kíni wọ́n sọnù obìnrin bá lòun lọ ilé òsì burú tó jọ náà lọ́hùn wọ́n sọnù láàyè bí oúnjẹ ti ń rùn wọ́n ń bọ̀ mọ́lẹ̀ àfìrí náà sàhábà yìí sẹ́ńtọ́mọ àlùjẹ́ńdà yìí táwọn náà ti bọ̀ ọmọ mọ́lẹ̀ ẹ wo bí jìnnà títọ́ náà ń ṣe rí kánà ní odò pépè sákìdá sallallahu alaihi wa sallam. ẹ wá wo bí mánì ṣe rí nígbà wo báàdà nígbà tó kàn mọ́ wọ́n plọ́ọ̀tì gbogbo jàtìjàtì sí bẹ́ẹ̀ ìṣọ́ náà ọba ọlọ́run náà láti plọ́ọ̀tì ẹ̀ kú. wà ó rí hà àná ìjáàbù wọ́n á ìjáàbù kékeré lọ́kàn pẹ̀lú táwọn sàhábà bá wà ń gbọ́rọ̀ lẹ́nu ànábì sallallahu alaihi wọ́n wá ròyìn ara wọn ní kàánà aláàrò oṣù náà fẹ́yẹ́rọ́ ẹ̀ sì bẹ́ yẹ bẹ̀ lórí wa ni. wọ́n yìí mì ẹ̀mí tọ́lọ́ọ̀ nìkan tí máa gba òdodo ní tí ó mọ̀ gbọ́rọ̀ yẹn bóòdù ní rí àbí mẹ́ta àbí mẹ́rin tí mo mú lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ti jókòó yìí sọ̀hábà ń rí pọ́ọ̀sì ẹ̀ délẹ̀ láì rí pọ́ọ̀sì ẹ̀ ẹ gbàgbé àbẹ́ bàbẹ́ sẹ́wọ̀n fún tẹ̀lẹ̀ bí àbẹ́ mọ̀ yóò rí pọ́ọ̀sì àbánẹ́bí ti sọ gẹ́gẹ́ sọlọ́tọ̀rọ̀ àlẹ́ òsánlám wọn àti káwọ̀ ọ̀lẹ́ ìjọ náà lọ. gbólóhùn tó jùlọ ọlọ́run sí lò ní àjà tó bá ti ṣe èméjì ẹ yóò rìpọ́ọ̀tù èméjì ń kọ́ọ́lá jálàfà áwọ̀ kọ́hàdà bóyá jálàfà ló wí ni àbí kọ́hàdà ibi tó ti ṣe èméjì ń yóò sọ àárín ń nínú ojú owó méjì ẹ tún mọ̀ pé gbogbo ìtókù bó ti ṣe ti sọ gan gẹ́lẹ́ ló fi sọ yorùbá gan ń sọ yìí ní gbọ́dọ̀ láyé báyìí tẹ́ẹ̀tì rí bọ́ọ̀lù ọlọ́run ti máa wọ̀ wọ́n lọ́kàn nìyẹn o kódà wọn sọ débi pé àìkọjá ayé àmárùn mẹ́wàá táàtì rí lò délẹ̀ bọ́ọ̀lù ti fẹ́ gangan bọ́ọ̀lù ti plan yẹn ká tó tó gbọ́ mi àwọn sì ti há koran lórí lónìí àti mọ̀ ní dáàbò púpọ̀ àbí kèsè bẹ́ẹ̀ a sì gbà pé àti mọ̀ bá ti sìn lọ́rùn àti ìrọ̀lọ́run. ìjọba ẹni tí ibi tó jọba ti mú wa lọ́wọ́ tó ti dá wa lọ́wọ́ kọ́ ń bẹ ibi tí àwa náà fi sí ọ̀dọ̀ wà láwọn náà bẹ sójọ tàwọn tàwọn tàwọn ròyìn tí wọ́n fi àdìọ́kàn tó nípọn tí wọ́n ti wọ́n ti sin lọ. òzíyà àníhà ìjábọ̀ lókòkòrò wọ̀dùnmọ́ ti ṣí mọ́ ti sẹ́bọ̀ tó lọ́jọ́ náà lọ́hùn-ún ìpè pé ámìnú bìlà ẹgbọ́n lọ́wọ́n bá gbọ́ ó sì fi nǹkan yẹn kó lọ́wọ́ kan wọn. Abuja ali alimọlẹ́hùn ẹni tá a tẹ́dílé ọ̀rẹ́ ọlọ́run kàtọ́ọ̀dù ni ọ̀dẹ̀ ọlọ́run sáadà ánì alájọṣe ni wọ́n alájọṣọ ni wọ́n nígbà tí ó gbọ́ pèrèpèrè pé ó mọ̀rùn kàtọ́ọ̀dù ti di mùsùlùmí ọkọdé a asilama níbi títí ń gbọ́ rìnrìn ilé mọ́rù ló gbà lọ ó ní mo gbọ́ báyìí kẹ́sà wà kẹ́sà ó mọ́rù sí kọ̀ǹfàmù ẹ̀ ó ní asilamu ó sì ṣépè fún lẹ́yìn ìgbà tó sọ̀lẹ̀ fún ẹlẹ́gbàá ó sì ṣe fún mọ́rù mọ́ta tó ti ṣépè ọba bínú lọ eléyìí ó sì di òpin ya wọn títí dọjọ́ àlèkè àná láti mọ́mẹ́ǹtì yẹn tó gbà ló jálè òkú islam tó ti kó láyé òní yìí tá a ti rí rẹ̀ sí. nǹkan kan tó jẹ́ tó náà pawọ́ pọ̀ mọ́ kálukú ṣe tiẹ̀ ní. lónìí wọ́n ń ṣẹbọ wọ́n ń sọ̀rọ̀ àwọn ìmáàmù ìlú ń sọ̀rọ̀ wọ́n ń ṣe ọ̀lẹ̀ wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń ṣe gbogbo gbogbo ń dàgbẹ́ ní síríkù yìí àpọ́nlé ní bíbí wọ́n ṣe síríkù láwọn àyímọ̀ nínú ìlú wọ́n ẹ̀sùn àtọ́ta máa ti jọba ń lẹ Yorùbá ìlànà ẹbọ ní ninety nine percent tí Yorùbá pọ́ bọ́ọ̀rùn bí bá sàn àwọn akọ̀kan táwọn nínú ìgbìjọ táwọn ọmọ lọ́kọ́yọ́ ọlọ́run sàlékún dáyà kan fún àwọn ọ̀dáwà náà wọ́n ròyìn ọba kan jọ ní wọ́n ní báwa náà ti ṣe wáàsí oníkéwù ni báà ti ń lọ ṣe wáàsí máa ti pè ní àmọ̀pọ̀ náà tó jókòó báyìí ọba àlù sì ní í sì ń lẹ́mẹ̀jì àárín ro láwùjọ wa ní ìpèsè yọjú. àwa ń sọ̀rọ̀ àyùmánu bìlá kò wá kọjá orí ahọ́n èrò ọlọ́run ẹ̀rù ti bà wá. débi wípé ẹgbọ́ lọ́n ẹgbọ́ lọ́n ó wá dé ó di kí ni ó di èébú táwọn máa sọ pé àṣẹ ah, dáàdi wa ẹ̀ẹ́dẹ̀rọ ọlọ́run o ó ti bú bàbá mi ó ti bú mi ìtàkìlá ó ti bèébú àkábíyèsí ẹ̀ẹ́dẹ̀rọ ọlọ́run o wọn ni ọmọ ń tán lélẹ́yìn àbí ẹ̀gbọ́n bó ń sọ̀rọ̀ sí bàbá ní èsì ó yẹ pé bẹ́ẹ̀ orí ẹ̀ òun ni foundation sáàmù owó ìdókù lé lórí ló wá di nǹkan yẹ̀yẹ́. nígbà tí wọ́n á gbọ́ lọ́wọ́n gbàgbọ́ láwọn tó a fi ń sàpèjúwe yìí ìmọ̀ ni wọ́n ó wá nípa ọlọ́run wọ́n wá rinlẹ̀ débi pé lámpù ní zùwú àhàfíìrù ṣùgbà lámpù ní zùwú àhàfíìrù ṣùgbà ìmìtìtì irújú kankan ò tẹ̀lé sí wọn mọ́ wọ́n dàbí òkè wàláhì áásàrò àlẹ́ àfẹ́rọ̀ wọ́n ṣe sàlùkìámọ̀ wọ́n ń ṣe tó bá fèsì láyé ọ̀rọ̀ wọn kò sì pé tó bá rọrùn láyé wọ́n ṣe ọlọ́run àti àlẹ́ àfẹ́rọ̀ kò sí èméjì mọ́ ẹ bá àwọn sóra yìí. Sọ́tù Tawba, Aya 44, 45. Láyà sàdúró kàlẹ́dí náà yóò mìíràn lílà. Wàlíyọ́ mi láàkìr. Á ń jáde lórí àmúwálì wọn àǹfóṣìhìn. Wallahu alimu bil muttaqin. لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين إنما يستأذنك إنما يستأذنك الذين لا وارتابت قلوبهم فهم في ريبهم يترددون ọlọ́run wá ròyìn àwọn tó ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ọ́nì ti jókòó sọ́kàn wọn ọlọ́run ní láyà sàbínú kàlẹ́rì náà yóò mú inú ọ̀nà bìlá àwọn tó ń gbọ́ ọlọ́run bá gbọ́ wọn ní wáyé sí ti àráyé tógun bá dé. àyùjá wàlíọ́mìlì áhìrì àǹjá ìdúró bí àmúwálì yìí wà àǹkóṣe yìí tí wọ́n bá fẹ́ náwó wọn ìwà ìsìn òjíṣẹ́ ọlọ́run yóò jẹ wọ́n jọ kó mọ̀ pátápátá pé èsì rẹ̀ lọ́wọ́ wa ni wà àǹkóṣe yìí tó bá jọmọ́ ti pé bóyá kánsẹ̀lì la kú wọn ò ní wá ìsìn wọ́n sọ pé pawá láṣẹ kánsẹ̀lì ọ̀ ọ̀la ìgbà tí ṣe bí àfa nàbí sallallahu ta'ala sallam. wọ́n ní apàjánu wa lé ọ lọ́wọ́ àwọn ànsọ́rọ̀ àtàwọn àjùrùn àtàǹsẹ̀ ìjírà àtàwọn ará Màdínà gbọ́n bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ àbá nàbí nígbà tí kúfúrú ti ti lé wọ́n ní ti ń kọ̀rọ̀ wọ́n ní kódà ń tọ́ ọba mú nínú tá a ní tọ́ ọ sọ pé ńlọbẹ́ fi sin lọ́hùn nínú nǹkan ọ̀rọ̀ wọ́n lóun gangan la kà sí nǹkan wa yìí tó ọba fọwọ́ kàn inú wa bàjẹ́ sí i wàláhì làbí ẹ sì rí èyí sì máa sọ lẹ́nu lásán o òun náà ọba sọ bí aláwọ̀ sàlá ni ó fi gbogbo tó níkàlẹ̀ òun mọ̀ sọ pé mo dá tèmi sí méjì ẹ wá wo pa ipa ipa ipa àwọn tó ní àwọn tó ní àwọn tó ní àwọn tó ní tí wọ́n fi dìbẹ́lọ̀pù àlàáfíà lọ́jọ́ náà lọ́hùn ọlọ́run wa ń sọ níbi àyà àtúrà òótọ́ àtàwọ̀bà àyà forty four sí forty five pé tí wọ́n bá ti ké sí wọn láyà sàdínù wọ́n yìí sọ pé wọ́n yìí sọ pé bóyá tàbí ṣùgbọ́n ìjẹ́ wọ́n ní kọ̀ọ̀kan ọ̀bíyá ọ̀bíyá náà tó lọ́n pa wọ́n láṣẹ ẹnu bóyá kúrọ́tù bóyá ẹ̀ẹ́ gbàgbọ́ra kẹfà ní àdúgbò yọlọ́ọ̀ni tí wọ́n bá ti táyé ìdì kan pé ẹ̀gbẹ́ yá ẹ̀gbẹ́ ìrẹ́sàn kan tó ti tòótó tí wọ́n bá ti sọ pé ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ẹ̀ mọ̀ tẹ̀lé ìṣẹ́ ọlọ́run wa eléyìí ó sì rí lẹ́sìn ọ̀kan wọn. wọn ò ní wá yọ̀ǹda kan torí pé mọ́ọ̀nì ń bẹ lọ́kàn wọn sábàbí ẹ̀ka fẹ́ lóbẹ̀ ni pé torí pé mọ́ọ̀nì ń bẹ ọlọ́run ìnáma yẹn sàdínù kalẹ̀ dínà láàyè òmìnú nàdìlá. ìnàlá yẹn sàdínù kalẹ̀ dínà láàyè òmìnú nàdìlá. ẹ máa wọ mùsíbà àwọn kejì tó jẹ́ mùnàfíkùn àwọn náà ń bẹ lójú ayé ànábì o. ámànú wàlámà yẹ́rù kò lè bì mẹ́rin fi kò lóbìnrin. wọ́n gba ọlọ́run gbọ́ lórí ahọ́n o ṣùgbọ́n kò sí mọ́rin lọ́kàn wọn. áàlì lè sí mọ́rọ̀bù láàtà náà tẹ̀. bí wọn lọ́nà bá ń sọ ọ̀rọ̀ wọn bí. àwọn ò máa sọ fún ọ wípé kódà ní sátúlà àtàbí wọn bó ṣe ọlọ́run ní iná bòye ó àwòrà fílẹ̀ ni o. wọ́n ní nínà bùyúntàná àwòrán òhò nílé wà ní o àbátẹ̀lé ọ ìtumọ̀ ìlọ́dọ̀ yorùbá ni pé àárín lé sílẹ̀ àbágbọ́ àbájìdì tẹ̀lé ọ ọlọ́run á sọ nínú àyà nígbà tí inú gbólóhùn tọ́lọ́run fi sun tọ́lọ́run ọlọ́run fi yẹn lẹ́nu torí pé ni wọn wá lọ́dọ̀ alọ́mọkọ ìlà yíyù ìdúnà ìlà fìrọ́rọ́ fún ọ̀bẹ tẹ̀lé ni àdánù kí ló bá wọn àlìmọ́ bìlà wọn bẹ ọkọ ni ọlọ́run ló sáfẹ́ yẹn lélẹ̀ ẹ wá máa wò ó lẹ́yìn yẹn ọlọ́run láàyè wò mí náà bìlà àwọn ni wọ́n máa ń wá excuse ẹlẹ́yìn dá kọ̀kọ́. wọ́n à sì nígbàgbọ́ tó dọ̀gbẹ́dọ̀ pẹ̀lú tí ẹ bá wo alukurani kẹrin níbi tí ti ń pa alimanu bila wàlíyọ́mi làákìrì papọ̀ ẹ mọ̀ pé méjèèjì tóbi kódà wọ́n lè dọ́kì ní èkó ó lè fi ní èkó mọ méjèèjì papọ̀ níbi pé gbọ́ àtọ́jọ́ níbi pé wọn ò gbà mí gbọ́ wọn ò sì ó di méjì nínú nǹkan tí wọ́n pàdánù títú ni. Ada àrọ́ yìí máa na àlùfáà ìyá àrọ́ yìí iyèméjì. Tọ́lọ̀ ń sọ nípa àdánwò tó bá àwọn mùnàfíkù ń pé bí kò ló bi lè mọ̀rọ̀ sínú àìsàn ọkàn tí ń bẹ fọ́mọ Ádámà tí èfi Ọlọ́run sìn tí ìmánì fi máa fúyẹ́ tí máa jẹ́ ìmánì tó ṣègbè lọ́dọ̀ Ọlọ́run òun àlùfáà ìyá. Kéèyàn máa ṣe iyèméjì wọ́n ń pé gbogbo làálàá kó pé ọlọ́run jájú rẹ̀ ó sì mọ̀ pé àtúnwò sì jèrè eléyìí e, tí èsì wàhálà lásán ní bọ́kàn yẹn sọ eléyìí o àwọn tó ń sọ náà bá gbọ́ gangan tí má nìrìn lọ sọ́kàn wọn wọn ò bọ́kàn wọn sọ̀rọ̀ wọn ò bọ́kàn wọn ò bá ọkàn wọn ò bá wọn sọ méjì ọlọ́run ní wọ̀rọ̀ sábà kò lóògùn òun. báwọn fi ọ̀yìn yàtà ọ̀sẹ̀ nínú iyèméjì ni wọ́n ti wá ń yí lọ yíbọ̀ ní gbogbo ìgbà èyí gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ kó láyé o èyí gbọ́dọ̀ mú irú àdìmọ́ kan bẹ́ẹ̀ padà gbọ́dọ̀ ọlọ́run ayú àlàkìfà òǹdúró kéfà sálàkà alukur'an karim manhajan wadihan sahlan munsajiman ma'a al-fitra al-bashariyya فبدأ بالدعوة إلى الإيمان بالله ìlàhà màbúdá láṣẹrí kàlà ọ̀nà tí alukurani gbà ọ̀nà tó lọ́ngbà bá wa kọ̀ tó gbà fi ṣàlàyé bíbẹ ọlọ́run bá fún wa ọ̀nà tó rọ̀ wá lọ́rùn kan kò sí àrùbá tó lẹ́yìn méjì sọ́kàn ìlànà dọ́ọ̀lì àbẹ̀ntọ́bánù alùpàkùn mọ́nù wa ọlọ́run kọ́kọ́ dé ká mọ̀ pé òun ń bẹ bó lẹ́sìn ìròyìn tí ò sí tí ò sí lọ́kàn ẹ̀ máa wá ròyìn ẹ̀ lẹ́gbàá sẹ́yìn ròyìn ilé kan sẹ́yìn fẹ́ gbé ẹ̀yìn ròyìn tọ́lẹ́tì ẹ̀yìn ròyìn kíkì ẹ̀ wọ́n sì sí ilé foundation. àkọ́kọ́ sọ́tù bàkàrà one fifty three wà ilahukum ilahun wahid. wà ilahukum ilahun wahid. ẹlẹ́dàá yín ọ̀kan tó tó ní eléyìí lọ́rùn tó fẹ́ ká kọ́kọ́ bì mú ibi tó kọ̀ lọ bílíọ̀nù àwọn èèyàn sì ti ní pọ́blẹ́mù mẹ́rin akókó jọ ń báyìí ní àtijọ́ wà láwùjọ ni tá a bá jẹ́ ten billion láyé more than six billion wọ́n ti wọ́n ti pàdánù bẹ́yẹn náà wọ́n ti já bẹ́yẹn ti pọ́pọ́lọpọ́ ti máa já bí orí ayé wọ́n ti kọ́kọ́ já mẹ́wọ̀n. ẹ bá ń tún kalẹ̀ sí wà ilá òkun ọlọ́run ọba wáhì wáhì yẹn ìtumọ̀ sí gbogbo ayé gbọ́yé ni àwọn èèyàn kan tún ti gbọ́ nínú kíláà tó ń gbé dání ó wà mẹ́rin àfẹ́ wáhì wàláhì làárì síbẹ̀síbẹ̀ wọ́n tún kùkùtù náà tún fìlmù ọdún kò gbé nǹkan kan tó fúyẹ́ mára bèlèta ti pé yóò wò nínú ìgbìmọ̀ mi wà ìlà òkú ìlà òun wà. ó wà ní alukurani bẹ́ẹ̀ ó wà ní sẹ́dá tó lọ́n sọ kalẹ̀ ṣáájú alukurani bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n ti wọ́n tún síbi náà fẹ́. wọ́n láwọn ò gbà wọ́n láwọn mẹ́ta ló ti pọ̀. ó dà ká sọ pé five billion ó kú five ó kú five ńlẹ̀ ká tún fẹ́ mọ́ sọ̀rọ̀ báyìí torí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan wọn lẹ́yìn mọ́ ọ̀ǹtí tí wọ́n fi nígbàgbọ́ sí pé wá àkídò ni lẹ́tọ̀ mọ̀ bá wọn sọ̀rọ̀ ṣẹ̀ríà ọ̀rọ̀ àkídà wọn já ń bẹ̀ ẹ̀ mọ̀ bá wọn sọ̀rọ̀ ṣẹ̀ríà kí láǹfààní ẹ̀. nínú five billion tó kù tábà pé ní fifty fifty four billion four billion tó fi dáhùn àní tó bá jẹ́ pé ten billion gbogbo àwọn àdáta ń bẹ láyé gbàtọ́ lọ́wọ́ sọ pé ìwà ìwòláwò ìlà òun àyè ọlọ́run bá five billion ti kọkọ já dànù wọ́n ti pàdánù wọ́n á kó fáìn tá a pé ẹlẹ́sìn ìsìláàmù onímọ̀ọ́nì ni wọ́n lábá tún gbé yẹ̀ wò lábá rí i pé tún o eh, bá bẹ́ẹ̀ lọ kí ló bá táwọn já kì kì í sẹ́rù ìmánì tọ́lọ̀ ń fẹ́ kí wọ́n dì síbẹ̀ ni wọ́n dì síbẹ̀. sọ́ọ́tùlù ká àyà tó parí kò lè iná máa ṣe mọ̀láká lè ní tọ́lọ́run rántí anábì ní sọ́dọ̀ sallallahu alaihi wasallam yóò há ìlà ìyàtọ̀ ni pé wọn lọ́run mi sí mi ránṣẹ́ sí mi kí ni sì kí sì ní tó fi ránṣẹ́ sí mi annama ilahukum ilahun wahid ọlọ́run ọba yín ọ̀kan pẹ̀lú ni. nà pàmò. bàbá kí á yọ bá yẹ pé ìrànkà fún òun bọ́ náà pa pàdé yóò sì rọjú yóò rọrùn fún òun lọ́jọ́ náà pàlẹ́ àmàlẹ́ àmàlẹ́ àǹkọ́lé ha kó sì ṣeré àwọ̀ pàlẹ́ àmàlẹ́ àmàlẹ́ àǹkọ́lé ha àlẹ́ àmàlẹ́ àǹkọ́lé iṣẹ́ eré ní máa ń pè ní ṣẹ̀ríà bitọ́lọ́n bá ti pa ímọ́nù pọ̀ mọ́ iṣẹ́ eré ọ̀tọ̀ọ̀tọ̀ ni túmẹ̀ ó jẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó jẹ ẹnì yóò tó bá jẹ́ pé òun fẹ́ kọ́rọ̀ òun rọrùn nígbà tó bá pàdé ọlọ́run fáàlì àmàlà ń tọ́ lé há kó ti ṣẹ̀ríà ìparí ẹ̀ gangan wá ní kíni wà láàyè sílẹ̀ nǹkan méjì nù kọ̀ǹdíṣàn méjì lọ́lọ́run sílẹ̀ ẹ sì gbọ́dọ̀ tú ẹ sì gbọ́dọ̀ tú lọ́sọ̀ọ̀tọ̀. àkọ́kọ́ ni pé ṣe ẹ̀sìn tó fojú hàn wàlá ìṣírí má sì di ẹbọ sọ́kàn ọlọ́ọ̀ni ọgbàgbọ́ wàlá ìṣírí sì yẹn bá rẹ̀ tọ̀rọ̀ àhàdà má ọ̀rọ̀ má ti dájú mẹ́yẹn fàlìyàmù amẹ́là sọ́ọ̀lì hà ẹwà ti ṣẹ̀ríà ẹ̀ tẹ́ tó hàn torí sọ pé ẹ má bá wa sọ̀rọ̀ bá ti jẹun ẹ má bá wa sọ̀rọ̀ pé inú ọkàn nígbàgbọ́ wà ẹ dákun bo nígbàgbọ́ wà ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn Islam wà ló sọ hakin òrèlè adé àbá ọ̀tọ̀ níbi tí wọ́n ń gbọ́rọ̀ lọ ọ̀tọ̀ níbi tọ́lọ̀ ń fi ibi tọ́lọ̀ ti dàrú nìyẹn ibi tó ti dàrú nìyẹn inú ṣùgbọ́n tẹ́ ẹ bá fi dìí sọ́kàn tá a sì mọ̀ yín nínú mi ní olùgbàgbọ́ òdodo ẹ sì amánú sọ́ọ̀lì ẹ sì sẹ́ẹ̀sì láàmù tó hàn àmọ́yẹjú sọ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run kí èsì sọ́lá gbogbo nǹkan táwọn èèyàn jẹ àrọ́ọ̀mù wà ń bẹ àlálì wà ń bẹ ìdá wọ̀ wà àrọ́ọ̀mù wà àwọn èèyàn wọ̀nyẹn wọ́n ní lọ́kàn ló wà kò wá sí tó kàn pẹ̀lú wà àrọ́ọ̀mù àrọ́ọ̀mù tí halali fún wọn ní sábà láì tí bọ́lá wọn ti gbẹ́tọ̀ àyíkalẹ̀ nu àwọn kẹfà ń bẹ tẹ́wọ̀n yẹn láì kìtẹ́ ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ bó ti owó yìí tó ó ń bẹ nú aṣọ ó ń bẹ nú oúnjẹ ó ń bẹ nú sábà bíi ìdílé yìí aláti sàkéèsí àárín yẹn dáadáa ìmọ̀ni èsè tó rújú o ọ̀rọ̀ àti àmọ́ òsì rújú torí pé ìmọ̀ni la fẹ́ gbé lọ́bẹ̀ láti pàdé ọlọ́run ọba tó yẹ pé wàláyọ̀ bìlìmù rọ́ọ̀bù ká àhàdà inú ìyẹn ọlọ́run tá a fẹ́ ká gbàgbọ́ ni pé kò ní sàgbòsẹ́ nìkan bíyẹn bá bíyẹn bá process nǹkan tó ní gbogbo requirement tó ní gbogbo ohun tó tọ́ láyé bí wọ́n lè fi dùn kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá ta ní ká nígbàgbọ́ sí i kí wàá ló kù tó sẹ́yìn méjì síyàn lọ́kàn. torí náà ọ̀rọ̀ yìí máa lè ṣe kẹta àti gún bì kan pé a ti sọ tán ìmọ̀ lékún ẹ̀yin gẹ́gẹ́ ó máa rí kó lékún ó dínkù èmi tí mò ń sọ̀rọ̀ máa máa rí kó lékún ó dínkù àmọ́ wá wá bí ó sì máa lékún ni pè tọ́ a àti ká máa jìnnà sí tọ́nà ọ̀rọ̀ ò bá fẹ́ tí yẹn ò bá yanjú kò sí kankan mi tó lè yanjú a nígbàgbọ́ sí bíbẹ ọlọ́run a nígbàgbọ́ sí pé ọ̀kan ṣoṣo ni a sì nígbàgbọ́ sí wípé a nígbàgbọ́ sí títóbi ẹ̀ àtagbára ẹ̀ àti pé kò sọ́ba kan tó yẹ ká ìjọsìn fún ìjọsìn tá a ti wá ń wí náà yóò jẹ́ bọ́lọ́run ṣe pè jọ́sìn kí ẹ ti bọ́lọ́run yẹn ti plan ẹ̀ kí ó sì lè jọ́sìn inna dina inda Allahi al-Islam èsì Islam ni àbáyọrí ti pé àjàdìsọ́kàn hímọ́ni lọ́dọ̀ ọlọ́run ohun tí òun na lẹ́yìn ìgbà tọ́lọ́ ara rẹ̀ tán ọwọ́ fẹ́ ká mọ̀ òun atúnlé rẹ nìkan tí ó máa ṣe èméjì tó títí dàtí torí náà pé wọ́n sọ fún wa ní wípé ọ̀kan tuntun lọ́lọ́run a sì gbà bọ̀ tí ó mọ gbúrò èméjì lọ́kàn ẹ̀ ẹ jẹun àwọn ayé àtúntẹ̀lé yẹn máa wá bóyá yóò mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi nípa yí pé ká nígbàgbọ́ pé gbogbo ohun ń bẹ láyé tó jẹ́ dídá gbogbo tó bá jẹ́ pé dídá ni Ọlọ́run nìkan ló dá nǹkan náà ẹ̀wọ̀n tó ní sọ àwọn àyàtò fi zikiri lè nípa dídẹ̀dà dídẹ̀dà dídẹ̀dà ayé ná yáyọ ànáṣọ yáyọ ànáṣọ bọdọ rọ bákùn ṣe twenty one ná. yá àyùmáyà tó ìbúdú rọ̀bàkùn lẹ́bí kọ̀lákọ̀kùn. الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الناس أيها أي بدو ربكم أسمعوا بعين ọlọ́run sáà ní ká nígbàgbọ́ sí i alẹ́ rí kọ́là kọkùn òun ni Allah ìbúdó rọ́bàkùn ọlọ́run ọba táwọn wí ni Allah ẹlòmíì ò fẹ́ gbọ́ yé kò fẹ́ mẹ́tí ń jẹ́ ọlọ́run wọn ti bà sí fúnra ara rẹ̀ òun ọba tó jẹ́ pé òun ló dá yín. wàlúùdàdì náà ń mú ọ̀sẹ̀ kíkún. alẹ́dẹ̀ falakọ́kùn final stage nu gbogbo ẹ tí ò ń ṣe ìbádà tí ò sì láàmú lónìí ẹ kàn sí wọn léèrè pé Allah táwọn wí ni wọ́n sọ pé ìwọ òfẹ́ lọ́mọ ti jẹ́ àlá ìwọ òfẹ́ mọ̀ ó ní òun lẹni tó dá yín ẹni kò fẹ́ni tó dá òun jáde ẹni tí ò dá yẹn wàláìlà ọ̀dún yìí àwọn táwọn èèyàn àwọn nǹkan táwọn èèyàn ń sìn tí wọ́n gbà tí wọ́n mọ̀ dájú pé kò dá wọn wà láà àwọn èèyàn ń sìn wọn. ta ló wá tóbi ẹni tó dá ni ẹ máa bí gbogbo ayé látòní ìlọ pé ta ló dá ọ. هذا مطلق من مسالك القرآن في إثبات وجود الله ọ̀nà tí ọlọ́run gbà fi ń rinlẹ̀ fún gbogbo ẹ̀dá láyé pé òun bẹ àwọn kan tí a pè ní mùlìkìdùn àtàwọn bàlánsífà àwọn alágbárí lásán àwọn ẹlẹgùn orí tí wọ́n bá wòye débi pé wọn ò lè sọ̀rọ̀ mọ́ wọ́n parẹ́ síbi jazakumullahu khairan nature yẹn ẹ sọ fún ọ pé nature ní táwọn ọ̀rọ̀ déhùn òun náà ni Allah tá n sọ wàlọ́ọ̀hìlàdùn. ibi tí wọn rò dé nǹkan sọ pé nature wọn àfẹ sọ pé àlọ ńlọlọ sọ pé wàá sáyé ìwà jáhàdú bì ha wàá sáyé kọ́nà sí ha àwòkótó. wàjáhàdú ha sáyé kọ́nà sí ha àǹkótó kúlùmọ̀ sọ pé àlọ́ àfúlámù náà láwọ̀ àmánà bíi ẹ wàá bẹ sọ ẹ bá sọ àrẹ sí mi nature àwọn olùmọ̀ ní sọ fún ọ pé títí ẹ sọ àrẹ gangan ni àlọ́. ẹ wá làmọ́lẹ̀ bó ti yẹ kẹ́ ẹ làmọ́lẹ̀ ẹ sì accept ẹ láì ṣe èlé jùmọ̀ ẹ gbà wọlé torí pé ẹ̀rọ ọ̀sọ́ mọ́lẹ̀ ṣe fẹ́ lẹ́jọ́ ẹ wá bò gangan léèrè tí wọ́n máa ń sẹ́kù láwùjọ wa yìí náà pé mánìkọ̀ làkọ̀ òun gangan tó sọ pé nature ni ẹgbẹ́ náà lè ṣe gbàdúrà o tó bá rọrọ̀ sọ ẹ jẹ́ ngbọ́n tó bá wí. dípò káwọn èèyàn nígbà tí wọ́n dúró òdòdó tán tí wọ́n sì là mọ́lẹ̀ tán tán gbà fọlọ́hún wọn bá tún sàkú àgbà kàmọ́rù ìgbẹ́rù gbọ́dí kan délé nìyẹn tí ò lábùlà kankan nù àti àkókò ìnàfíntọ́lọ̀ àyà kan nù ìtọ́kùrọ̀ bọ́ọ̀kùnmù lẹ́nu ìfàràkọ́kùn ẹ páyọ̀ ọlọ́run bá yín ẹjọ́ sìn fún òun náà ló ti dáhùn tó ṣáájú yín nínú àwọn àyà yìí sóràtúrù àyà kẹta wọ́tọ́kọ̀dù min duni lahi alihatan la yakhluquna shay'an wa hum yukhlaqun wala yamlikuna li anfusihim darran wala naf'a wala yamlikuna mawta wala hayata wala nushura. واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا. من دونه نعم من دونه. واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون wọ́n dípò kí wọ́n sin ẹlẹ́dà wọ́n sin tọ́lọ̀ǹda tó jẹ́ pé la yakhluquna shay'a ntí ò lè dá nǹkan kan ibi níbi dídẹ́dà ẹni tó bá tún lòun mọ kan tuntun tó fi ròyìn ara ẹ̀ pé ìnámà wà ìnámà wà ìlà òkun ìlà tó lóun ò gbọ́ yé táwa gbọ́ pé ẹlẹ́dàá ní sọ̀rọ̀ yẹn kí ò tún gbọ́ yé ìbẹ́ lọ́nà ọ̀rọ̀ ẹ kù kó kò sí ìkànnì ìdàgbẹ́ sọ fún mọ́ ibi tí àwùjọ àrẹ parí sínú ọlọ́run pẹ̀lẹ́ lọ́kàn tuntun pẹ̀lú ẹ̀dùjọ́sìn fóun òyì ọ wọ́n á ní òun ọ ní ọ wọ́n á ọ dán ọ lọ́ba dákẹ́ ìbẹ́lọ́n ló kù àtàfà wa ẹsọ ẹ̀rí tẹ tó fẹ́ ká kùn mú wa ẹ̀rí wò láti fúnra níbẹ̀ ká bẹ fún lókùn ti tẹ̀sí láàmù tẹ́lẹ̀ àbí òfin ìṣe ká máa bẹ lọ́rùn fún lókùn ká tó máa wá rìkì ẹ̀rí náà láàmú rìkì òun náà gbogbo tọrọ lọ ni wọ́n mú èyí tó ń dá sí nǹkan yẹn ò lè dẹ́dà wọ́n mú sùn ẹ̀dá kò sí ìdáhùn wíwí tó jìnà sí wa ni ṣé kò sókùtà ní ìtẹ́wọ́nsìn ló gbọ́n sọ yìí dòní tí mo sọ̀rọ̀ yìí ṣé kò sókùtà kan bọ̀ ẹni tí a dá ohun tá a dá ẹ̀kúta yìí ti ẹsẹ̀ ẹni kì í sábẹ̀ ní ohun tá a dá tí ò lè dá nǹkan ẹ sì mẹ́ńtó dá ẹ sì gbàgbọ́ ẹnìyẹn tóbi kódà bó bá jẹ́ pé ọ̀nà tẹ́ gbà jọ́sìn fún nǹkan yẹn lẹ́ bá fi jọ́sìn fọ́lọ́run tí èyí sọ̀nà tọ́lọ́ ń gbà pé kẹ́ tó là kalẹ̀ kẹ́ ẹbí jọ́sìn fún gangan wọ́n bá sọ pé wọ́n fẹ́ sẹ̀sìn kò yé wọn ni. trénìsì bíi kéèyàn máa gbára yílẹ̀ kó máa yí lọ tó kó máa yí lọ òsì kó máa pọra mọ́lẹ̀ kó máa sọ pé Allah Allah Allah kàdí lọ ń ṣe mò ń sin náà nù. àgbà lóòótọ́ lọ́lọ́run bá ń bẹ àmọ́ bó ti sìn kọ́hún. sẹ́ẹ̀kọ́ tó súnmọ́ ẹ̀rí nínú ìsẹ̀mí ayé wa gan èèyàn ní advantage láti wọlé jáde lọ́dọ̀ gọ́vnà ọwọ́ àlọ́ takú sẹ́ni ọ̀nà chairman local government tí ẹ kàn fún mi rò pé abẹ́ni sọ fún bẹ́ẹ̀ tí gọ́vnà sọ pé pè mí tàbí kọ́ wa kò sí ìsọkọ̀ òun ò sẹ́ mọ́ kò sí ìsọkọ̀ òun kò sẹ́ àyè ojú ọ̀nà chairman. wọ́n wá dìlé ẹ̀ fọ́fẹ̀ kan wọ́n ní jama ò sì gbé kò fi sáyìn gọ́ọ̀mù ó sì gbé jama pé ẹ sáyìn rí ọmọ yẹn àwọn yòówù sọ pé wọ́n kàn lé bẹ́ẹ̀lì wọ́n kàn lé bẹ́ẹ̀lì òkòlù ìlẹ̀ mọ́lá ẹrẹ́lẹ́dà ẹ sì mọ̀ pé wọ́n dá nǹkan yín ni ẹ sì ń jọ́sìn fún in tó dá ẹ sì fò ń lẹ̀ tó yẹ kó ní ó sì ga jù àpèjúwe tó fẹ́ láwùjọ wa nù. nígbà míì nínú nínú ìlànà si tí òtún tóbi tó àwọn kan ìbúra táwọn èèyàn máa búra yẹn ẹnìkan búra lánàá ìkan méjì ló fi búra lẹ́ẹ̀kan náà ọkọ́kọ́ yọ bàtà lẹ́sẹ̀ olórí ilẹ̀ mo wà yìí ló bá gbé eyín lé mọ́tò níbi tí mo fẹ́ wọkọ̀ ni mo bá bá pé kò náà mọ́ mo bá rẹ̀ eyín tó gbélé mọ́tò kí wọ́n lè gbà pé ń sòdodo ẹlòmíì ìbọn wọn gbé fún ọyá búra ẹlòmíì omi omi kan omi kómi kan báyìí wọ́n lò fún wọ́n máa ń lò náà látara mútọ̀ wọ́n tún lè fi tọrọ sí àbí kọ́bọ̀ ọyá wa gbé mu. wọ́n wà sọ fún pé rárá àwọn ìkan bá sọ fún wọn tẹ bá sọ fún wọn pé ọlọ́ọ̀nì yẹn fi búra wọ́n ní ọlọ́run tá a ní ó tóbi jù ní sẹ́yìn tá a ní òṣọba nítorí kábíyó sì fún lódodo àbò wọn wà ní tiẹ̀ máa ń dìlé àwọn tẹ́ nǹkan kánjúkánjú ọlọ́run sì ní ẹ máa fẹ́ mọ́nà àrọ́dàlẹ̀ àrán jì látà àjálá làwọn fi máa nà ṣáà lè má nù rí ibùsùn wa nù. Kánà ló ti là á sí là. نشاء ما نشاء عجلنا له فيها ما نشاء لمن نريد bí ẹ bá fẹ́ jayé kájúkájú tẹ́ ẹ fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run ní kò sí tẹ́lẹ̀ sọ ayé dà master plan náà lẹ́mọ̀ báyìí ọwọ́ yín ò lè tẹ́ntẹ́ ẹ kó tẹ̀ torí pé ẹ bójú kò lọ́dọ̀ ọlọ́run àtẹ̀rà láyé ẹlòmíì mọ ibìjókòó kan àbórí tẹlifíṣàn kan àbórí rédíò kan jáde ṣe wá àdúgbò ní ibi tó kórè ọlọ́run bá dé ọ̀rẹ́ ò fi tò kì í ṣe pé bóyá wà àti ti ń lọ káàkiri àdúgbò kẹ̀kẹ́ ní ọdún náà rẹ̀ sí lójú ọ̀rọ̀ ẹ̀rú kò mọ ọlọ́run rárá dípò kò mọ ọ̀rẹ́ ò fi tò kí á ní bàtì kó ṣe torí ẹ̀lẹ́sìn òfin lè kó bẹ́ni tí ó bá gbọ́ náà bá gbọ́ lódodo. kódà ilẹ̀ lọ ibẹ̀ àbáyọ tó wà láyé àbàlùkìyàmà ọ̀mọ yẹn sáfì ńlá ẹ̀jẹ̀ aláwọ̀ bá kọjá ara ara ti abẹ́ ní mánì fèlè tí ẹ̀ bá ti gbọ́ náà bá gbọ́ àmà sọ̀rọ̀ ọlọ́run bá fún un kò gbọ́ náà bá gbọ́ kò sí lórí ọlọ́run akẹ́kọ̀ọ́ torí ọlọ́run tí ẹ̀ bá ti nígbàgbọ́ sí pé tí n bá páyà ẹ̀ ó yẹ kí n wá ó yẹ kí n wá tí ó mọ́ èmi ni mo yóò máa lé léèmù lórí ara rẹ̀ òní sọ pé à ibi tẹ́ ń sọ̀rọ̀ gbà ń èèyàn ní rí ara àkànṣe náà aláàfẹ́sẹ̀ lẹ́yìn ẹló láàyè tọ̀hún ẹni kò dáa tó kò bá mu tó àdìsí takò àyà takò ẹwọ́n dáwọ́ àti gan kò ní yóò béèrè pé ẹ̀jẹ̀sà fún un lọ fẹ́ rọ ọlọ́run àmọ̀ dúpẹ́ tó lọ́wọ́ fi ń sábà tàbí dáadáa fún wa àbá ti rọ́ọ̀lù bí ọlọ́run ní ẹ̀sìn ẹ̀sà kéèjì tọ́wọ́ fi ń tí ò dáadẹ̀ tó fi tí ò mọ́ kalẹ̀ ọlọ́run bàtọ́ nílò ọ̀sálẹ̀ ni ọlọ́run nìkan tó fún un mìíràn ẹ̀yìn láyà àtàsì níbi tó lérò àbí mo sọ ní kótóbà lánàá ní àwùjọ wa yìí nígbà tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pàdánù àlèmánù bìlà mo fẹ́ lè sọ pé gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan tá à ń lo ayé nìkan ní ààrẹ kì í ṣe buhari nìkan láàrẹ bí agbáni kọ̀ọ̀kan ti mọ ló ti ń rúlù fáyé nù fáyé tòrò nù tó bá rí pé tí n bá ti báyìí wọ́n lè wọ́n lè wọ́n lè wọ́n lè fa mí kọ̀ọ̀kan gbé mi ìní òtó ó gbẹ́lẹ́ lè tó ní ṣe o tó bá rí pé ti bá ṣe lé màá mú jẹ bisimilá ó ti yá náà nù kálukú ló ń rùn. nígbà táwọn bá tìlá náà àrọ́kọ̀ wọ̀ bẹ́ẹ̀ fẹ́ wọkọ̀ ní ẹni àmọ́ lóṣòdì kò sí mo lò kọjá wákàtí mẹ́ta ń bẹ̀ nígbà táwọn gbọ́ kọ̀ọ̀kan lé báyìí àwọn èèyàn tí wọn ò tí ì mọbi ti ń lọ èrò ìbàdàn kò tẹ̀ lérò bí tí ó pọ̀ àwọn èèyàn bá rọlù wọn wọlé tán báyìí wọn sọ pé nǹkan tó wọlé tán tán ti rọlù báyìí wọn sọ pé two thousand ní ìbàdàn wọn wọn sì gbé wọn tán bá sọ pé three three thousand àwọn èèyàn ó wọ̀ mo wá ń ṣáàjú sẹ́gbẹ̀ẹ́ kan pé ah, mo ti dáhùn ilé ìwò kọjú ti pẹ́ ní àgbàdà sílé mi torí wọ́n ń orí ẹlòmíì mọ́ ara agolo ọkọ̀ nígbà táwọn òyìn táwọn òrí kíní wọ̀ tán ìjàmbá bẹ̀rẹ̀ àmì méjì táwọn òrí wọ̀ tán ti sípẹ́ ìjọra létí kí ni wọ́n á fi pààyọ èrò eighteen to two thousand thirty six thousand thirty six thousand tẹ́lẹ̀ yìí bá lọ tán tó tó ti ìṣẹ́jú mélòó kan ọ̀pọ̀ àmì ìfúnlẹ̀ èdè ó lè sọ fún adókúta iye tí wọ́n bá pè báyìí èrò ti fún lẹ́yìn kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láti rọ̀dọ̀ láwọn ibi tó lajú káwọn èèyàn ń darí wọn ká darí wà wọn ìṣe bẹ́ẹ̀ wọn gbà káwọn kan ń fáwọn wọn ìṣe bẹ́ẹ̀ náà lágbára wọn gbà àwọn kan ti sọ wọn lóòótọ́ pé ẹ ti wà wò kágbá yín ní kẹ́ ẹ fọ́n tètè tẹ́ẹ̀bì níbi ọ̀rẹ́ wò wọ́n. láwùjọ wa yìí téèyàn bá fẹ́ jẹun tí ò láìsí màálù wọ́n bá awé èèyàn tí ó jà tí wọ́n bá wá. àwọn tí wọ́n wà nípò tá a pè lólórí torí pé wọ́n wà ń pò gẹ́gẹ́ bíi sáǹpù torí rẹ̀ lẹ́nu mi ò fi pàtẹ ìbàjẹ́ kọjá bó ti wà yìí wọ́láhì èèyàn tó ní ẹ bá ń wẹ́ nìkan tí màá jẹ tí wọ́n sì pa fún tó fi jẹ́ wàláì títì ni ò bá ti fààyàn fún rẹ̀ nígbà tí yàn pẹ́ mọ́. ẹnu àǹfààní díẹ̀ sáré lára wọn nù pé ìbàjẹ́ ìbàjẹ́ gbogbo ṣùgbọ́n kò bá tún burú jù bẹ́ẹ̀ lọ bí èbá ti pé wọ́n bẹ̀rẹ̀ àwọn tọ́pì. ní kẹjọ ọ̀sẹ̀ mẹ́ta ní roundabout of agaraj nílọrin àwọn kan ti bọ́ọ̀lẹ̀ láti bọ́dá ìbọn ti bẹ̀ lọ́wọ́ wọn. nọ́mà làwọn èèyàn pè é bíi sars pẹ̀pẹ́ wọn yẹn wọ sọ́ńgbà ni wọ́n sì bọ́ sọ́dọ̀ ọkùnrin yẹn nínú tírafíkì náà wọ́n sì pa torí wọ́n pàpọ̀ owó ń bẹ nínú ọkọ̀ yẹn àwọn èèyàn wọn ọjọ́ kejì lèmi wọn kọjá àwọn èèyàn wọn sọ̀rọ̀ yẹn lọ́wọ́ lèmi kọjá tó ibi ibi ibi ìkorò lánàá wọ́n sì gbowó wọ́n sì kọjá sínú ọkọ̀ wọn padà nínú tírafíkì náà kò sí kankan níbi òṣèlè jù bá náà lọ ọ̀nà free movement òfurì. làwọn èèyàn tó mọ̀ pé mo ń ṣe ọlọ́pàá àdáwọn adigunjalè àwọn tó kàn rọ́gìlàgìlà àwọn tó pẹ̀tọ̀ kán máa dojú ìbọn bọ ìbọn fàwa náà níbi ẹ̀kan fi rọ́gìlàgìlà kì í ṣe pé àwọn eléyìí ń bẹ̀rù nǹkan kan. tí ọba ti sí àlè mọ́nù bíi láà yóò kú kó kálukú lo ayé ẹ̀ bó ti fẹ́ bó ti lágbára mọ́ kó fi yànyàn jẹ kó fi sàbòsí kó fi ṣèkà kó fi balẹ̀ jẹ. tó bá rí i pé wọ́n kàn lọ́wọ́ kò ní pàpà mọ́ra wọ́n lè fìyà jẹun yóò tẹ̀ díẹ̀. tó bá rí i pé kò sí kódà gbà míì ẹlòmíì ti máa ń tí fi tán níbi tí ọmọ èèyàn sáà ń wá gbogbo ọ̀nà àbáyọ nípa wípé bóun ti gbáyé bóun ti fẹ́ by all means ẹlòmíì ti tọ́jú iye tó lé iye tó súnmọ́ kó náà ń fún bá dáràn tán ṣe bó làwọn èèyàn ní ọlọ́pàá gan ní ìdí owó òmíì tó bá hàn àwọn èèyàn máa sọ pé ẹja amadi tó yọrí sí o torí ní ìsìn láàfin mi gbọ́ nǹkan kan mọ́ èyí tó hàn tó ń sì kéde ẹ̀ tó wọ́n mú lágbájá èmi tó mọ náà nù lọ́pọ̀lọpọ̀ ẹ̀ làwọn aráàlú mi máa sọ pé ẹja amadi tó bá yọrí sí ẹ̀ ní gbọ́mọ lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́nà wọ́n fi ní ìrèké lòdì ibẹ̀ lọ́wọ́ ẹ̀. nígbà tí òfin àlèmánù bì láà àwọn èèyàn kan ń tẹ̀lé láwùjọ yàtọ̀ sí àwọn tí wọ́n ń wọṣọ àbúrẹ́ńbẹ́ lábẹ́jọba tí wọ́n ètò ní yúnífọ́ọ̀mù àwọn àfẹ́sì tí ẹ bá wá bá wọn wọ́n sọ pé kí lọ fẹ́ ká ṣe gan pé kó wọ bóni àbí kó kó fàkọyà lọ́jà torí gbogbo ẹ̀ ń bẹ àsáhárọ̀ àwọn náà ń tẹ̀lé báyìí wọ́n bẹ́ẹ̀ ní mùsùlùmí táwọn náà ń kílẹ̀mù islam lọ́nà tí islam ò pèsè sí wọ́n ti kílẹ̀mù ẹ̀sìn míì náà wọ́n ti ṣe dàbára wọ́n kàkà tó burúkú sí i tọ́lọ̀ ń bá fẹ́ yóò sì wọ̀ wọ́n lè sọ pé kó kàn máa ta ìmọ̀ ni àmọ̀kẹ́kọ̀ọ́ dọ́ọ̀bì sì mọ́ ni ìtòlólórí àgbà náà tó ẹ má gbẹ̀mí ẹ̀ fọ́kàn máa ṣàìsàn ni kó má lè lọ́mọ. wọ́n mọ̀ ọ́n kàtọ́ ọ̀rọ̀ bí ọlọ́wọ́ sára wọ́n lásìkò tí wọ́n wọ́n pa wọ́n yùtàtà wọ́n pè kó wá túbá o tí wọ́n bá ti gbá wọn mú ó túbá wọn gbẹ̀mí ẹ̀ pé pa nìdájọ́ wọn ní ṣẹ̀ríà Islam torí pé àwọn tí wọ́n bá tẹ̀lé púpọ̀ wọ́n bá yí jẹ́ kọjá àlà wọ́n bá yí jẹ́ kọjá àlà ẹsùn pé ìjọba tá a wà nínú ẹ ibi tí sẹ̀rí àti sùpàtì gbogbo náà ní sẹ̀rí àláyé nù ìjọba tá a wà nínú ẹ ò ní gbàgbọ́ sí sábà yín lágbájá pa lágbájá mọ́bìnrin tó tó yìn ìbọn ni àbó sapa kò sapa tó lọ bá lé ní tó alẹ́ tó kún lọ́rùn rárá a kàn rí pé òun náà ni àbíkájẹ wọn kà kí òun pa lágbájá àbíkọ́ pè lápẹ̀ta ṣẹ̀rẹ́ ìsìlámù mọ̀ pé bẹ́ẹ̀ tọ́kọ́kọ́ lè lábára àbẹ́kẹ́ yìí ti di pé kẹ́ ẹ má sin ọlọ́run kó wájú fáwọn èèyàn lẹ́ẹ̀mọ̀ wá sìn lẹ́ẹ̀mọ̀ wá wọ́ tẹ̀lé torí pé ọlọ́run bá wa bá níká nígbàgbọ́ sí ó ní ọba tó ṣe pé innahu ala kulli shay'in qadir ìwọ ọgbọ́n fọlọ́run dáàbò rẹ bò mí ìtọ́ rẹ tọ́ mi. tí ìkankan náà àwọn kan tá à ń sọ ìbá wa tẹlẹ sí ọ oore ní òdùn jẹ torí pé má nìyẹn ó bí kó ṣe sùúrù tọ́lọ́ máa fi fàdáwò kan fún ọ kódà bó ṣe pé mi ló pààyàn téèyàn ṣe sùúrù mùsíbà míì tí ó ṣẹlẹ̀ síyàn èèyàn ṣe sùúrù yóò wá gba oore tó pọ̀ ju tó ṣe lọ. tí wọ́n bá sọ fọ́lọ́run èyí ṣe bí ìtumọ̀ fọ́lọ́run èyí ṣe bí nu àmọ́ bòmí làwọn tún sí ní táwọn ń sọ nígbà wọn lọnà bọtọ Ọlọ́run yẹn ṣèbí kì í ṣèbí lóòótọ́ torí pé wọn bá dàwọ pọtọ ṣe sùúrù ó gba ọrẹ tó pọ̀ ju tó bọ ọ lọ ṣebẹyàn kan ṣebẹyàn kan ṣebẹyàn kan jí lọ Kánò lágbo kan ṣebẹyàn kan jí lọ Jos ṣebẹyàn kan àmì ṣebẹyàn kan wọkọ̀ lóbi lọ Sókótó tó sì méjì ẹ tó kọjá dé tọjá títà tó sì ra lẹ ṣé kò ṣe wàhálà àbẹ́wọ̀n bá dàwọ ni ọmọ yàrá kan àjọjọ́ tó nígbà tó ń lọ ní òru àwọn kọjọ ní wọn fi bẹ hàn nígbà tá à ń bọ̀ ní alẹ́ òun náà pé ní bí gangan ni wọ́n ti dáná rìbáàsì lọ́kọ̀ tàwọn ti sí tọ́dún wa gbàtọ̀ ọlọ́kọ̀ mẹ́ta àtàwọn tírélà kan tírélà gan wọ́n ti sìn wọ́n wọ́n ti sìn wọ́n bọ́sẹ̀ ṣe é sojú nígbà táwọn padà lọ àwọn ò bá sọ lọ́rùn àwọn èèyàn kan ẹ̀jẹ̀ sì ń bẹ lára èèyàn kan tán ti lù lùkulù tó yẹ pé ẹsẹ̀ tí wọ́n ní pé wọn ò lówó ìwọ́n bẹ láyé ọ̀ lówó ẹni wọn afa nínú òun lówó ló wá dáná tí ó mọ̀ pé yẹn kan lè máa bẹ tí ò ní lówó. àti káyà yẹn ولا يملكون لأنفسهم ضرا ṣàǹfààní wọn ò ní kápá kí nìyẹn aṣáfún ọmọ bá wọn àwọn táwọn èèyàn sọ di ẹni tí wọ́n nígbàgbọ́ sí tí wọ́n ń sìn tí wọ́n sì tí wọ́n sì wọ́tọ̀ wọn tí wọ́n sọ wọ́n dẹgbẹ́ ayé ẹgbẹ́ ìmùlẹ̀ wọn ò lágbára sádàáwò ẹ máa kí ìsọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá kùnkùn mọ́ títí tó di ọlọ́run bẹ̀ wá ẹ já máa ronú ilẹ̀ o ní baptist hospital ẹ bá wọn tán pè láyé ńlẹ̀ o tó náà sáyé sàn o ẹ bá mẹ́rin kú dọ́kítọ̀ ńbẹ̀ o ẹ bá a fan bẹ o gbogbo òun èèyàn láyé kódà bọ́ọ̀bù bá lówó ló sọ pé ẹgbẹ́ òun lò lóyè lóńtò kò sẹ́ńtì sáìsàn ní gbogbo wa. tí mi sì lè là fún lọ kò sẹ́ńtì lásìdẹ́ǹtì kò sẹ́ńtì àìmọ̀ fàdánwò kan sáà lè fàdánwò kan pé kó má rọmọdé ọdún tó ní ẹnìkan bá fún mi bóyá ní lẹ́sìn Islam bí máa ní òjòkó sọ́kàn dáadáa àbẹ̀ntì ìṣẹ̀lẹ̀sìn Islam ló sọ pé aburú kan wà àdánwò kan wà pẹ̀kúlíà tó yẹ pé àwọn báyìí ni máa ń ṣe torí ẹ̀ láti láti yìn wọ́n nù àwọn mùsùlùmí ni máa ń ṣẹlẹ̀ sí torí ẹ̀ láti fẹ́ẹ́ Islam kì í ṣẹlẹ̀ fáwọn olóòtà kì í ṣẹlẹ̀ fáwọn alòkùtà torí ẹ̀ lọ́pọ̀ jẹ́ pé àwọn láti gbọmọgbọmọ tẹ̀lé irú àdánwò làdánwò ọ̀hún tó jẹ́ awọn kan ní máa ń kan ǹjẹ́ aronú kan rí tó ń dórí ẹni tó sọ̀rọ̀ ẹ̀ di ẹbọra tí ń gbá yẹn sọ́tún tó sì kó lójú ọ̀nà ọlọ́run àdánwò tiẹ̀ náà ń ba ebi ń pa òun náà ń sì bá ọ irú ní sì lè ọlọ́run ní wà láyàm nìkún ní àwọn èsì dọ́rọ́. wàlá nọ́fọ́n á òun náà apply tó bá jọmọ́ kó apply wọ́n sì lè gbà wọlé wọ́n lè má gbà wọlé nàìjíríà ayé ló ti wà tó dé wà lọ́fíìsì kan wọ́n sọ pé òun náà òun náà apply tó lè wà ní wà wọn ò láǹfààní ẹ̀ òun náà tó tèlú wà ní òwọlé ó sì ti ti gbogbo àwọn bẹ́ẹ̀ náà àdébẹ̀kọ́ jẹun ó ti fẹ̀jẹ̀ wẹ̀ kò sí wọlé wàlá anáfọ́á ọ̀ ò lè sàǹfààní kan fún rẹ̀ àti tọ́lọ̀ mọ́tàrà ló ń sàn báyìí ó jẹ́ tiẹ̀ lámánìà lè má àkọ́ yìí wàlá mọ́ọ̀fìyà lè má mànà nítorí bàbá òdodo fi sin lọ́hùn torí ẹ̀ làwọn tí máa ń sọ god father ti jẹ́ lẹ́bọ ẹ má ṣe ẹ má dá òfẹ́ ṣe god father god father ẹ wọ́n àǹfààní kan ẹ wọ́n àpò kan gbogbo nǹkan yẹn àwọn èèyàn owó ó sì lù ìbéèrè pé ṣé káfíńtì láti kámẹ́sì làwọn èèyàn kan béèrè ṣé wọ́n sọ fún ọ pé sọ fẹ́ sọ̀tẹ̀ lónìí ẹ ò gbọ́dọ̀ mọ́ni god father o ẹni tó pé tí o bá ṣe tí o bá sọ́kọ́ tiẹ̀ o ò lè rọ́nà lọ tí o ní sọ pé mo ṣe ṣé mo gba definition ṣé mo gbà ẹ bọ́ nù ẹ bọ́ tó lágbára nìyẹn ẹni tó ń pè ní god father yẹn òun náà wà nǹkan kan àbẹ́mọ̀ wàláì wọn kẹsàn fàhálì abúlé amínú amílàwù kọ́bìlà ayélujára kọ́lẹ́bí táàbù àjàlá wíwá nǹkan wíwá nǹkan tọ̀bí ọmọ èèyàn ni nítorí ọmọ èèyàn ni títí ọ̀nà yóò fi kó láyé ẹlòmíì fi kó láàrin nàìjíríà tí tó ń wá nǹkan ní ìsìn náà ẹ̀sùn ọ̀gbẹ́ kéré tó ń wá wàláì nǹkan wíwá nǹkan wíwá nǹkan àjábà tọ̀gí ó sọ ọmọdé ní léwu mò ń wá nǹkan ó sí mo tún wà mí mo tún wà mí àṣàbà sọ̀gẹ́ ọ̀ ó sọ ọmọdé di léwu abẹ́ ẹni wà nǹkan náà ló wà tó wù mí wà á sùn nà lè ọ̀ ibẹ̀ làgbàlagbà kú. mi wà nǹkan kan kódà kó pé ìdí ń bẹ lọ́wọ́ ń dáàbò bò ní wà nǹkan náà ní ọlọ́mọdé owó yóò tán bọ́ orí ẹ̀ lọ́mọ èèyàn wà lójú láyé tán ìlà rọ́ọ̀kù sàmàwá àtọ̀lá àfọlọ́ ọba tá à ń pè tá à ń ṣèpè sí pé ká nígbàgbọ́ sí ní òwò àǹkankan lọ́dọ̀ wa kò sí ìjọsìn wa kankan tó sàlékún kankan fọlọ́ kò sí ẹ̀ṣẹ̀ wa kankan tó nílà lọ́lọ́ọ̀ fi ń tún ọjọ́ kéèsì pé èmi ni mo lè fara níyìn tẹ́ẹ̀dì ga nípò tẹ́ bá ti sùúrù èmi mo sì fún inú orí ó yà kó bórú ẹ̀ka sọ́ọ̀tù pàṣẹ látàrí àkejì sọ́ọ̀tù thirty ọlọ́run ròyìn ara rẹ̀ ń bẹ̀ wípé má yàtá ìlànà ìnáàtì ní rahma falamu ti kàlà wàmà yóò ti falamu ti kàlà òun ìgbà. sọ́tù pàṣẹ. má yàtá ìlànà ìnáàtì ní rahma falamu ti kàlà. ọlọ́run ròyìn ara rẹ̀ nù nígbà tá a ti gbà pé a nígbàgbọ́ sí àtẹnudọ́bàgbọ́ àtẹnudọ́bàgbọ́ fífẹ́ sí i tá a ti sọ̀rọ̀ pé kánígbàgbọ́ ti ló ṣáájú ẹ gbà pé ọ̀kan ṣoṣo ni òun ní ti ń tàn tó ayé àtàlìkíyàmù àti gbogbo ti bẹ nínú ẹ̀ tí lèyìn bá ṣáájú ní wàá ròyìn ara rẹ̀ orí tí ń bá sílẹ̀kùn kẹsàn-án fọ́ọ̀mù ènìyàn fàlà mọ̀ sí kàlà á kò sẹ́ni kankan tó sọ pé kó kíkẹ́ wọn mọ́tò gbogbo ọ̀nà gbogbo gbogbo ọ̀nà àti gbogbo ẹni wù kó jẹ́ tó ń bá ti bẹ́ẹ̀ fún kò sẹ́ni kankan tó dín náà tí yẹn bá lóun ò gbà ajẹ́ tó ti sì láti bàtà láti ibi tí lẹ́tọ̀ ṣe bẹ̀rẹ̀ ó ti sì ẹni tí ó mọ̀ gbọ́ títí tí ò ní gba tọ́lọ̀ bá ń sọ yìí kò gba bí tọ́lọ̀ ti pìlẹ̀ ọ̀rọ̀ ara ẹ̀ gangan ni pé mò ń bẹ òwò kan tuntun sí ni mí èmi sì lẹ́ lágbára lórí gbogbo tí mo dá tòtó bá ti fèèlì ìbẹ̀yẹn yóò fèèlì bí tá a bọ́rọ̀ dé ọlọ́run ní kò sẹ́nì kan tòtáwá ni godfather tó ọ̀rọ̀ godfather jọ ẹ bá ń tún kà tó jọ ayé àti mòtí yìí. ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها bá sílẹ̀kùn kẹ́ yàn kò sí láàánàfíà láàtó negate náà pátápátá pé kò sí ọlọ́wọ́ sàyàfi torí ẹ̀lẹ́bìí ráwọn nílá àwọn ẹlòmíì ọ̀nà ọ̀pọ̀ọ̀sì ni wọ́n ti fẹ́ kó wà nípò ọlọ́wọ́ kádà rẹ̀ àríwẹ̀ ni. Ah kò sẹ́ni tó bá kó kò sẹ́ni tí máa dù síbẹ̀síbẹ̀ ọlọ́run fún. Fàlámù ní kàlà á, wà máa yún sí. Wà máa yún sí fàlámù sílẹ̀ lọ́wọ́ ìgbà yìí. Tí ò bá wá sí, tọ́lọ̀ ní òsì, ìtọ́lọ̀ ń bá mú nìyẹn. Fàlámù sílẹ̀ lọ́wọ́ ìgbà yìí. Kò sẹ́ni tí ó fún, ẹ̀yin ẹ̀sán tí ó fún, ẹbí wọn lè rí gbòòrò pé ta ni ó fún. Kò sí wọ́n sọ fún pé àwọn tó ń padà sọ fún pé sorry we want you there but a lè ṣe jù báyẹn lọ a lè ṣe jù báyẹn lọ ẹni tó lè ṣe ni òfun yẹn òun náà ni ayé àti bẹni sọ́tọ̀ alimọ̀rán tọ́lọ̀ òun ní òun òun fún ẹni tó bá wù ní òtò ìmúlùkà. لله ملك السماوات والأرض sí ọlọ́run ọba ẹkún tó wọ́n ti ròyìn ara ẹ̀ lẹ́yìn o lẹ́yìn ìgbà tá a ti ní mọ́nì pé ọlọ́run bẹ ẹtún wọ́n bó ti ròyìn ara ẹ̀ máàlì máàlì ẹ́. máàlì kàlímùlì gbogbo ẹni tó bá lọ́lá ọlọ́run ló fún un òun sì ní ọba tó borí gbogbo wọn bọ́lọ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kí wàá ló máa sọ. tupti mulka man tasha. ọlọ́run àwọn máa ń fẹ́ tí wọ́n bá fẹ́ nípò ẹni tí wọ́n bá fẹ́. وتنزع الملك ممن تشاء ó sì máa gbà lọ́wọ́ ẹ tó bá wù ọ́ ẹni yòówù tó bá wù ọ́ nínú ìsọ̀lùfẹ́ máa ń yẹn gbólóhùn kan tó kó gbogbo ẹ̀dá sínú ni aláwọ̀ dúdú aláwọ̀ funfun gbogbo ẹni tó náà bá fẹ́ láàyè lákàtí bóòlù òun kan ṣe rí inú ẹ̀dá nínú ọ̀rọ̀ tọkọlọ́ bá ti ń bẹ fún tó sì lóye kò sẹ́ńtọ́ lọ́wọ́ tí ò lè fi sípò òun sì kọ́ ló ti tá mi bẹ́ẹ̀ yóò lè jẹ́ láyé nípa ọ̀rọ̀ ẹlòmíì ní ti kò kí owó kàwé ìwọ bank manager tí ó rí báyìí ní sí tí ó máa wá ka owó fún ìyẹn ń kọ́ kìí sọ ní kéwú kìí sọ ní ìwé òun sọ ní bẹ́ ọwọ́ kìí sí ọ̀rọ̀ tá à ń rò mi ò mọ kankan mo mọ méjì mẹ́ta kò kéwú kò kàwé kò kọ́ sí ọwọ́ owó ti yàtì. pidgin ti ń gbọ́ lẹ́nu àwọn èèyàn ní sọ ògbọ́n ìbò gidi. mílíọ̀nù sì sùn lé mílíọ̀nù wọ́n sì pọ̀ bẹ́ẹ̀ náà wọ́n dáná àwọn ẹlòmíì máa sọ pé àwọn ẹlòmíì ò sì máa sọ̀rọ̀ kékeré wọ́n máa lé bíléèmù sí orí ọlọ́run bàbá rẹ̀ alágbé ẹ̀rí àtẹ́rù ah, ilé ìlú máa gbowó fún lẹ́nu ẹ̀ lórí ilé sọwọ yẹ lórí ilé Ọlọ́run ló yẹ ìwọ ni ìwọ tó béèrè sọwọ yẹ ńlọlá yẹ dépò yẹ tó lórí torí máa ń mi Ọlọ́run ẹni yóò wù tí bá fẹ́ náà. وتعز من تشاء. ọmọ fẹ́ tó bá fẹ́ níyì bẹ́ẹ̀ ni dé ó tún máa ń yẹpẹrẹ tó o bá fẹ́ ọlọ́run ti wáyé ní abiyì láyé àtàkì àwọn oṣù ayé ní yẹpẹrẹ wọ́n béèrè lọ́wọ́ àti sọlọ́lọ́ ọ̀sán sọ́làm wọ́n ní mọ̀n áfúrọ̀mù náà mọ̀n mọ̀n fún ìyá sọlọ́lọ́ ọ̀sán sọ́làm mọ̀n áfúrọ̀mù náà àwọn kàwọn kọ́ yìí kọ́ọ̀lá àkọ́ kálábì tó ga jù náà má dáná wọ́n ní ẹni tó bá béèrè ọlọ́ọ̀ nínú wọn ẹni tó ní mọ́nì sì máa bẹ̀rù lọ. wàlá yàmìlìkú ni àkúté mi lọ́rọ́ wàlá àná fún wa wàlá yàmìlìkú nà mọ́wùtà. wàlá yàmìlìkú nà mọ́wùtà wàlá àyàtà ọlọ́run wàlá àwọn tí wọ́n fẹ́ dọmọ lágbo nù tí òbí ní nígbàgbọ́ sọ́lọ́run láyàmìlìkú mọ́wùtà wọn ò pààyàn. èèyàn mélòó ló ń gbàgbọ́ ní yorùbá kẹ́nìkan lè pààyàn. àyà kúrán là ń ka yìí kébé pé mo ti dà fúrò kúrán kan pélé nì tẹ́ ẹ bá ń bẹ̀. sọ́ra wo là ń kà ní láti lọ yẹn níbi pé lábẹ́ ẹlòmíì ò lè fi fìlà gbẹ́rẹ́ da agbárí ẹ̀rù gbẹ́rẹ́ kíni ọmọdé ọ̀ láì sọ kọ́ńká dàbọ̀ àbáńlé bí tán bá pè lápèta ó mọ̀ràn ó dà yìí tí ó ń kádàbọ̀ àbáyọ̀ náà lébẹ̀ wọ́n ti gbẹ́rẹ́ rẹ̀ náà wọ́n ti gbẹ́rẹ́ rẹ̀ òkìgbẹ́ lélẹ́yìn o wọ́n bá sá ọkọ̀ yìí hàn wọ́n ṣàyẹ̀tà ẹ̀ àwọn tó lówó mílíọ̀nù ni wọ́n ná sí mílíọ̀nù tẹ́bá wo past history ẹ wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn pípa wọn rọrùn ju adìẹ lọ láwọn kọ̀ọ̀kan tẹ́ ẹ lè tọ́ka sí tẹ́ ẹ lè sáré ronú kan bí mo ti ń sọ̀rọ̀ pé ńgbà tí wọ́n pa alágbájá wọ́n ti ló lágbára tóun ẹgbẹ́ títì náà bá sí wọ́n sá wọ́n yìnbọn àbí wọ́n ṣe kinní kan wọ́n sá pa lọ́nà kan. iye tó ti wá ná iye mílíọ̀nù tó ti tèrè òfin gbẹ iye mílíọ̀nù tó ná báyẹn ta ó ná kàn sí àkójẹ lójú oorun àbí lójú ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ìgbà tí wọ́n ti dí gbogbo ọ̀nà kù wọ́n wà máa gafá kódà wọ́n máa wá fìtínà kiri pé kò sí ibi tí kú fẹ́ gbà yọ tí ẹ bá gbọ́ fún wọn báyìí ẹ sì gbà kọ́ lọ́nà ẹsẹ̀ kẹsẹ̀ kí subhanallah la hawla wala quwwata illa billah lágbájá wọn fáwọn gbogbo eléyìí náà wà bí àǹkú ti kùn yàtọ̀ sáà ń ka Quran àpèjúwe tí ó mú yàn lékún ní mọ́nì ìbẹ̀ láàrin wa àbálá kò sì dérò àwọn èèyàn tó dárò jinlẹ̀ wàlá yàmìlìkú nà mọ́wòtá wọn ò lè fa yẹn. wàlá yàmìlìkú nà mọ́wòtá. wọn ò sì tún lágbára kí ni. wàlá àyà knockout nìyẹn náà tí ẹ bá gbà pé wọ́n lè pààyàn ẹni kí wọ́n dáàyàn ẹni tó lè pààyàn ẹ̀ kó lè dáàyàn ẹni tó bá pààyàn fisikálì tó yìnyàn mà bó sáyàn ládàá àbó fúnyàn lọ́wọ́n pa òun ní ìjọba táyé ìwà yìí ni ó kà fún apààyàn ìjọba sẹ̀ríà tó fàfíìdì tiwọn ìní ó ka alásàtì pé ó pààyàn tó bá jẹ́wọ́ pa alásàtì lò tó ń sì rápẹ̀rẹ̀ rẹ̀ tó bá jẹ́wọ́ bẹ́ẹ̀ ìyẹn wà ní sẹ̀ríà lẹ́ẹ̀dì mọ̀ yìí pé àwọn èèyàn tó wà tuntun náà wọ́n ní òtó oògùn wọ́n ní kíní kan wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ àwọn èèyàn ní ò gbọ́yé wọ́n ní ẹ má gbára lé ẹ má tẹ̀bọ ni wọ́n wí ọlọ́run nìkan ní ẹgbára lé wa ala Allah fatawakkalu in kuntum mu'minin tẹ́ ẹ bá gbọ́ náà ń bọ́ lóòótọ́ lódodo ọlọ́run nìkan ní ẹgbára lé wa ala Allah falyatawakkalil mutawakkilun gbogbo ẹni tó bá gbára lé ìjẹ̀kan ọlọ́run nìkan gbára lé ìtútù náà ń pèpè sí ni ká máa wá bẹ lọ́hùn ọlọ́run fún tọ́rẹ̀ fún mi fàgọ́ rẹ fún mi ẹni tó bá gbà pé yẹn ò tóun kò sínú àlùmọ́ọ́mìnú náà lè la kò sínú àwọn tó gbọ́ lọ́hùn bá gbọ́ wọ lódodo tó rà gbọ́dọ̀ wọn kò dodo kún. ìsọ́ra tí ò kọjá sábàbí tọ́mọ èèyàn lè lò torí pé Yorùbá ọ̀sọ̀ fún yẹn wọ́n ti wọ́n ti fírèmù gbogbo nǹkan yẹn. ó sì jù síyàn eh, lápò ọkàn ní símánì wà yóò sì bàbẹ̀ jẹ́ bí àdó olóró ni ìmánì ọba túká wọn lọ́nà òkájò sẹ́sùn ọ̀kọ́rọ̀ òdodo ọ̀tọ̀ níbi tí wọ́n ń lọ ẹ láti sọ́lọ̀ ń kájò sọ́lọ̀ ń kájò lóòótọ́ níbi tí wọ́n ń lọ ibi ẹbọ náà ń gbé tí èyí ṣe pé ìtọ́nà ọba fi gbọ́dọ̀ ara ẹ̀ nìkan tí ò ń sọ́wọ́ èèyàn lápèjúwe ẹ̀mí kọ́ sọ pé eh, kọ́ sọ pé eh, èso pánṣẹ́kẹ́ nǹkan mímọ́ ni kì í sàfẹ́ mu tí n bá lọ fún ná tí mo jẹ́ àtàtì kan ò lè ràn mí ìbọn kan ò lè ràn mí. àbí òye tàbí ìlé kú mo ti ṣe gbẹ́kúdé nu èyàn ó ṣe gbẹ́kúdé pẹ̀lú sísọfọ́ lọ́hùn fún mi lẹ́nu gígùn tó lè fún àbí òkú kí ó láti èmi jìbì mẹ́jọ kọ́ wọn aláboró tẹ̀lé ó lè ṣe àbí ó lè ṣe kí ló ṣe èmi jìbì kò sí mánù náà nìyẹn torí kó tó wáyé pé èèyàn lẹ pè pé ìyá fẹlẹ ń sùn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ orí fóònù wa tọ́ tó bá fẹ́. èmi náà mo ṣe tàbí ìkíní báyìí ni mo ok don't worry I will tell them ẹ̀ǹtọ́ yóò mọ̀ yọ ìṣàbìdí ẹ̀ àbí kó sáà sọ gbólóhùn kan kó jẹ́ gbólóhùn tí ó dùn tàn ní ìṣàbìdí ẹ̀ give me your number give me your detail tẹ́lẹ̀ tí wọ́n sọ yẹn láwọn tí wọ́n jọba ọ ò tí ì dé bẹ́ẹ̀ náà ti mọ̀ dùn ó sì gba yẹn gbọ́ ọ ìsọfọlọ fi ọlọpàá àbọrẹ bomi mọjẹ kíkọ tó ká mi mọjẹ kíkọ àjọ ká mi wọn ẹnìkan wọn adé ní à èmi ń bẹ lọhùn ní à eléyìí ọjọ́ kò sí ọjọ́ tí ìsára ẹ ìyẹn máa ń tẹsẹ̀ mọ́ rìn ni o wọn bá mú rìn kúrìn yọba lọ yọba lọ rọjà pa àti kára wọn òpin lọfẹ bá rìn láàrò gbé wọn lè yọnu àwọn àgbà ẹ yẹn ẹ máa bẹ lọhùn ẹ sì tún máa ẹ máa gbé gbèsè ẹ máa bá àwọn gbèsè báyìí wọ́n ti flush ìmọ̀nù kò nínú báyà rẹ̀ àwọn kẹta ń ṣàkíyèsí sí nìyẹn wọn ò lágbára kí wọ́n dá àyàn báyé wọn ò lágbára àti gbẹ̀mí èèyàn wà mọ́ àti kí ni. wàlá yamliku na mawtan wàlá hayatan wàlá nusura. ọlọ́run ní bí èèyàn bá tún wá kú tán ẹ̀ létí. torí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ ó dá ẹ láìsí ẹ kó sì lọ ẹ̀sìn àní àyàn tuntun o nígbà tó lóun fẹ́ wà láhàyà dá ẹ dá àyàn tuntun ọlọ́run ló dà kò burú ẹjẹ́ àfún ìtọ́tún sẹ́ńkù tẹ́ lè èyí tó ti kú yìí náà tẹ́ lọ́ọ̀fẹ́ dáadáa ẹjọ́ òun àtẹ̀nídìí pé kẹ́ ẹ lọ wá màtẹ́ríàsì agbárí gan àbí ẹ̀sájì tó wà ẹ wò lẹ ẹnu dúró ẹ mọ̀tò fún mọ́ ẹ jí wàhálà nù fi rọ̀ n ò tún lè rí yẹn sí gbogbo ń ta wá kà sílẹ̀ ọlọ́run sí àdé òsì o dá wa àdìmọ̀pọ̀ ọlọ́run ṣe yẹn ń pa wá ń ṣe léyìn náà ó sì lóun ó jí wa tá a gbà pé lè ṣe àwọn kódà àwọn tí òsì gan gbà pé lè ṣe èèyàn péréte ni ògbà nínú wọn lábẹ́ eléyìí náà ẹ wo ẹ̀yà kan nínú ẹ̀yà ara wa yìí irun imú etí itọ́ ẹ̀jẹ̀ ikùn manufacturer láyé ẹnìkan produce ẹyọ kan nú ẹ èékánná eyín ètè tí ó rí bọ́lọ̀ ti dọ́wà yìí gangan kí làwọn medical doctor ń ṣe wọ́n ń fa tẹnìkan yọ sọ́gbẹ̀ẹ́ nìkan wọn ò sì jágbọ́n pé àwa náà ó ṣe kàn tó dàbí rẹ yóò sì wà ní reserve ní blood bank kí ni mẹ́mẹ́ ẹ̀jẹ̀ ta ló wà mẹ́ mẹ́ ẹ̀jẹ̀ àwọn èèyàn náà ṣe kí ni ìwọ̀n gbà kan mẹ́jẹ̀ ní ìwà wà bí à ń kó sí fún abala tòṣèlú àpèjúwe ti ó ti ó ti rinlẹ̀ tá a yọ ibi tá a lérò àfẹ́rí ó kù sọ́wọ́ ẹ̀ ló bá ṣe fa àánú alọ́dà kò mọ̀tò ayé mi àánú ní gbogbo ọmọ ádámù pátápátá níbi tó lọ́ọ́ yẹjú ọ̀rọ̀ dé ó kù sọ́wọ́ ẹ̀ ló bá ṣe fa àánú. tí èkán náà yìí bá ti yọ ẹ̀rí ẹ̀ ó ti yọ nù ẹ̀ máa bá mẹ́ẹ̀ tó ń tọ̀ wọ́n fi kúrò láyé. mò ń gbọ́ wàásì kan jẹ́ òní lórí ẹnìkan ní tẹ̀ ń pè wàásì yẹn lórí fóònù níbì ni wọ́n ń sọ̀rọ̀ nípa ìròyìn ọlọ́run bá náà báyìí náà ni àti ká nígbàgbọ́ sí i ẹ bá gbé bàtà ẹ bá dé bíyànjú ta bàtà ní ìsìlẹ̀ ẹ bá ń gbé bàtà ayẹ̀wò ẹ mọ̀ pé áà ah, ah, eléyìí kódà bẹ́ẹ̀ mi díje ni tí àwọn bẹ́ẹ̀ mi díje ẹ lò tán náà ni sẹ́mi bá gùn gbóyúntàn ti ń sọnù ẹ lò tán náà ni wọ́n náà wá wọ awọ ẹsẹ̀ wa fẹ́lẹ́fẹ́lẹ́ yìí kéèyàn wá tó fìdí kò rí bàtà wọ̀ láyé sẹ́wọ̀n pé ẹ wo bàtà tó jẹ àbẹ́yìn tó yá tá a sọnù táà kó yẹ kẹsẹ̀ yẹn mọ̀ ńlá ó ní kò ní ńlá yóò mọ̀ nìkan sí ni bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ awọ ẹsẹ̀ yóò mọ̀ nìkan sí ni láì wọ bàtà sákò nìyẹn fẹ́rẹ̀ ti tó fẹ́ tó fi dàgbà tó fẹ́ kó láyé ẹ̀rí tó nìkan sàn dípò kó la ẹ̀rí pa mí òótọ́ ọ̀rọ̀ sí mi níbi títóbi ọlọ́run kò sí rìfẹ́símẹ́ǹtì fún tọ́lọ̀ fi dá wa lórí ilẹ̀ ayé àwọn ibi tó jẹ ká nígbàgbọ́ sọ́lọ́ nínú suratu zumar suratu zumar bóyá kò sí eh, sura thirty nine yẹn ẹ bá yẹn aya forty one àbí forty two. الله يتوفى الأنفس حين موتها الله يتوفى آية الله يتوفى الأنفس حين موتها Ọlọ́run ní tí ẹ̀mí bá bọ́ òun ló ń gbẹ̀mí náà. والتي لم تمت في منامها. ẹ̀mí tí tí tí ò bá kú nígbà tó sùn torí pé nígbà tá a sùn a ti kú. nínú tó yẹ ká gbọ́ náà gbọ́ gbogbo ojoojúmọ́ ayé là ń kú àti tá kan bá ń bẹ nínú twenty four hours kan káàkó àkójọ òun ọlọ́ni wà lẹ̀ láǹtà mo ti bí ha ẹ̀mí tí ò kú ní ojú oorun rẹ̀ tá a sọ pé tó wá dìde mo dá padà mi kò yàtọ̀ nígbà tó sùn kò yàtọ̀ tá a gbé nífi ńlá yé lọ lẹ́ẹ̀fi gbé lọ sàárè ẹsẹ̀ síwájú. ọlọ́run ní bẹ́ẹ̀ ti sùn yẹn fàámùsù alẹ́ ti kọ́rọ̀ alẹ́ àlùmọ́ bẹ́ẹ̀ ti sùn yẹn tẹ́ ti dòkú yẹn ẹlòmíì kódà tí ẹ̀mí yẹn ó bá jáde kò ní í kan jù náà ni pé kò sẹ́ni lára ẹ̀ mọ́ ẹ̀ ní máa gbọ́ gbùrùgbùrù pé ẹ̀rí wọn bọ́ gbùgbùrù ẹ̀ kàn jù náà fàáyé tó lè ti kọ̀ lọ ayé halimọ́ọ̀dù wàyó tó lù kọ́ ìlà ajalè ìta. àwọn tí a gba ẹ̀mí wọn tú oorun á wà á fà wọ́n lẹ̀ nígbà tí wọ́n pè wọ́n pé àsọlá alábòjúwe Abdullahi ìbọn nínà ilẹ̀ ti mọ́ mo fà wọn lẹ́yìn ká máa tẹ̀lé ètò ìlà ájà lé mùsàmà ìgbà táwọn náà fi ní sẹ̀lé mọ́ fún máa fi tàmí ní ìtẹ̀lé. Inna fi dhalika la ayatin li qawmin yatafakkarun. Bí ẹ máa lárò jinlẹ̀ nípa Ọlọ́run, Ọlọ́run lápẹ̀júwe fi yín àmì nú tẹ́ẹ̀dì mọ́ ti tóbi òun òkè ló fà tó jẹ pé àwa sáré inú pé kí wọ́n má pàmí kí wọ́n má pàmí kí wọ́n má pàmí títí ká lè wọ́n sọ yẹn kí wọ́n fẹ́ yin gbọ̀n ọ̀tọ̀ nìyẹn mi ò fẹ́ gba bí ìyẹn da òdúgbò burú bẹ́ẹ̀ mo gbọ́ dẹ ìyẹn ṣe kúkúrú mo gbọ́ dẹ pélé mo gbà fọ́fíìsì ìyẹn ṣe wà pèpè rí pẹ̀lú kí wọ́n má pàmí spiritually wọ́n lè ṣàfihàn wọ́n lè pàpẹ́ta eléyìí làwọn náwó sí làǹkàkiri sí làǹlọ́ òdò sí wọn lálàkàlà ni wọ́n bá gba ìjẹ̀bú lọ torí náà kọ ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan kò gbó lọ́dún sí ọ̀rọ̀ bálàkàlà ó sì yẹn bí ní bá ká tí obìnrin já sí kú wá aláyé òdà aláyé òdà ọ̀sẹ̀ kan kò gbé jíjẹ́. nígbà tí nígbà tí ẹ̀bọ̀ lé lẹ́rú nígbà tí ilẹ̀ láyà. kúlẹ̀ tàwa fàákùn sọ́ọ̀tù fàjìlà kúlẹ̀ tàwa fàákùn mọ́là kò ní ọdún lẹ́nu ó kúlẹ̀ àbíkú mọ̀lẹ́kà kú náà ni ó gbẹ̀mí yín tí ò bá dọ́dọ̀ yín kò tí ì sí kú nìyẹn bẹ́ẹ̀ bá yàn ń mọ̀ sí mọ̀lẹ́kà kú bá débẹ̀ yóò ẹ̀ yóò yè ọjà sómi yóò yè tí mọ̀lẹ́kà kú bá débẹ̀ wọ́n ó tẹ̀mí inú ẹ̀ jáde yóò yè iná jó apá abẹ ní òsèkù yóò yè àti gbogbo sábàbí ikú tó kù torí pé mọ́lákùn mọ́tò débẹ̀. tí o bá ti débẹ̀ lásìkò tọ́lọ̀ fẹ́ kó pẹ̀lú kò tí ì fi kú. ara mímọ yàtọ̀ alákùnrin ìmọ̀ rìn láì tààlà. ní àwọn tó ọmọ sí ká nígbà tó tọ́lọ̀ ọba nìyẹn. lukman àyà kọkànlá hádà kálukú lọ nígbà tọ́lọ̀ ń wá dídẹ̀dà pẹ̀lú gbòòrò yìí tá a mú wá lónìí àbí yìí tá nínú ayé Al-Qur'an Karim ọlọ́run ní àwọn ẹ̀dá tí mo dá nìyí o mo dá igi mo dá iye mo dá adìẹ mo dá ẹran mo dá èèyàn mo dá lùjọ̀nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo dá labalábá mo dé títí. Ada khalqullah. Ada khalqullah. Ẹ̀dá àtẹ̀mí lẹ̀ ẹ̀dá àtẹ̀mí lẹ̀ rí òní. Bàbá mi máa dà wọ́n lẹ́yìn lẹ́yìn.

ثم يحييكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من kọ́là kọ́kọ́ ọlọ́run ló dá yín àdínlátò kálíkì náà láti mú wọn látòní fún màrọ̀gà kọkùn ọlọ́run ló fún yín níjẹ̀ mú ó tọ́ka dúpẹ́ fọlọ́run ó tọ́ka sùn ọ̀rọ̀ yẹn ti ní ọlọ́run ló fún mi àtẹ̀yìn àtàwọn tí ọlọ́run ò jẹ́ wọn ní sájídà ẹ̀ ọ̀kan wọn oníkanna o ó ní who is this Allah ẹ̀rí ti sọ̀rọ̀ sọ́nà who is this Allah kẹfẹ́rí o kan ló kọ̀wé wà orúkọ wíwọ̀n náà who is this Allah ọlọ́run táwọn èèyàn yìí tó bá gba Islam á ah, yóò kábàámọ̀ àlá yóò kábàámọ̀ tó kọ̀wé ẹ̀kọ́ torí kò lè rí kálẹ̀ tó bá jó tọ́dọ̀ ẹ̀ náà kò lè rí gbogbo ìtókùjó ńlá láyé ẹni pé tó bá gba islam alisilamu yà jùlọ mọ kọbla tó bá gba islam tó ju islam rẹ dáadáa islam ó dáàbò gbogbo tó kù lẹ́sẹ̀ tó ti tẹ̀ tó ti tẹ̀ kọjá lọ tẹ́lẹ̀ Ọlọ́run sọ àforíjì ẹ fún ó ní who is this Allah àwọn máa sọ fún pé Allah ò lè fi kọlà fọkún tí òun náà bá ń bẹ láyé fún ọmọ báyà tí mo ń ká yìí àti gbọ́n àtọ́ ti kàwé yẹn tí òun yẹn yí lórí Allah ò lè fi kọlà fọkún Allah ò lọ́ba tó dá yín. ثم رزقكم أما بانكي أو akụkọ إجابة oúnjẹ àmàlà oúnjẹ ráyìn ẹ má bàa ń ka àwọn oúnjẹ tí ń jẹ oúnjẹ túwó oúnjẹ tu oúnjẹ àgbàdo oúnjẹ fùfú oúnjẹ oúnjẹ ọ̀tá oúnjẹ oúnjẹ ọ̀tá tọrọ sọ ní ọ̀rọ̀ nǹkan kó fún mọ ọgbà pọ òun ló pèsè kódà òun ló fún ọ ní atẹ́gùn nígbà tí wọn lọ tọ ọba ara síta atẹ́gùn ara handpan ẹ̀yìn ara mo ń fún yín kódà mo tún dá ìjẹ̀mú sórí ilẹ̀ débi wípé ẹ̀ẹ́dún lè jẹ tán ó kọjá láti máa béèrè àánú ẹ̀ nípa jíjẹ mímu tó ń mayò ní ìtukùn. bí ẹ bá jẹ́ níbi kan màá wá gbẹ̀mí yín tó mọ̀ lẹ́yìn wọn àgbà náà màá fún kọyín dàlàyé ìdájọ́ nù ìdájọ́ fẹ́ ṣẹlẹ̀ nìyẹn. àyè ṣúra yàrá. gbogbo àwọn tẹ́ ń pè tẹ́ ń sin lẹ́yìn ọlọ́run tí wọ́n lè pè kán ní gbogbo tá a dákọ̀ yìí tí wọ́n lè fẹ́ ọ̀kan ìsìnkọ́nàmù ìkárí wọn ò lè ṣe kàn mẹ́bà lè ṣe kàn ẹmu kan nínú gbogbo ẹ̀ nínú kó jẹ́ àlẹ́fálùkù nínú dídá nínú àrísìkù àbí àlìmọ́tà àbí àlìyá ọlọ́run wá pa gbogbo ẹ̀kọ́ èwo ni wọ́n lè ṣe o àwọn táyì ń fòkó ẹni sọ àmọ́ mariamu adani aleyhi salam adáni òpèrè lọ́lọ́run òpèrè lọ́mọ ọlọ́run òpèrè bẹ́ẹ̀ rárá wọ́n lọ́mọ lọ́rùn ni ni làwọn míì Ezra òpèrè lọ́lọ́run àwọn tí ó pè ni.

sọ orúkọ pé màsíhù màsáyà ibùnú lọ ọmọ ọlọ́run náà sọ́dọ̀tì táwọn bá nìyẹn. Dàríkà kọ́ọ̀lùhùn bí àfùwá yìí ọ̀rọ̀ ẹnu wọn it is just they are they are they, they are saying within themselves àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ o. wọ́n sì in ẹ wo sí sọmọ dáàmù náà wí nígbà ayé wọn tó sọ pé ìwà ni kíni bí tí ìwà ni olùgbàlà ni wọn ni kí wà lápọ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin wí ẹnu yín ló ti jáde èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ fún يضاهئون بأفواههم يضاهئون يضاهئون قول الذين كفروا من قبل ìyẹn náà ti ṣe déédéé ọ̀rọ̀ àwọn kèfèrí tó ṣáájú tàwọn náà. ọ̀sẹ̀lẹ̀hùn wọ́n. sọ́nà bá wa fi ọ̀rọ̀ yẹn sì síbi ogun lórí. yóò tí wọ́n sì dọ́lọ̀ mọ̀ báyìí torí ó ti di ìfọ̀rọ̀ ọlọ́run sáwẹ́wàá koran la kà yẹn o gbogbo ẹni tó bá fẹ́ kà tó bá fẹ́ kà sóra àti bá yóò bá ń o sóra ní kankan o nǹkan náà nínú ìlú àwọn ọ̀gbọ̀n jẹ́ ìsábà nígbà lóòótọ́ lódodo kò síbi fò nínú o kò síbi a fò títí ọlọ́run ọba pamọ́ kà lónìí sóràtù nahali sóra fifteen àyà seventeen àfàmán yàkùlùkù kàmán là yàkùlù. àfàmán yàkùlùkù kàmán là yàkùlùkù. àfàlà tadakkarun. àfàlà tadakkarun. bẹ́ẹ̀ lè fẹ́ tó dé dàwọ́ ẹ̀ tó lè dá. bẹ́ẹ̀ lè fẹ́ tí ó ń dá ẹ̀dá tó sì ní kápá rẹ̀ lọ́wọ́ tí ò sẹ́nìkan tó fún un kàmán là yàkùlù. bẹ́ẹ̀ lè fi wé. ẹni tí ò dẹ́dà wọ́n á jẹ́ kó lẹ́ẹ̀mọ̀ sìn àbí lẹ́ẹ̀mọ̀ lóluwa ẹ́n afọlẹ́ àtàdà tàrú ètí tẹ́ wà láròjinlẹ̀ tẹ́ ìrònú pọ̀ náà bá dáadáa kò sí lámúyà dáhìn sí fọ̀sàlẹ̀ fàlìkì ahàdùn nínú àlùbáṣà kò sẹ́ni kankan tẹ́ ẹ bá ní ẹ bá ń wá mo lè má mọ̀ bọ̀t di pọ́ǹtì tí mo ń sọ̀rọ̀ yìí kò sẹ́ni kankan láyé tó tẹ́bá ní ẹ̀jẹ̀ mọ̀ kò sí ìsí báyìí níbi tẹ́mi mọ̀ dé kò sí èrèjì mọ̀ kọ́ lọ́n kọ́ láì dàbí. ọ̀dà èyí tó jọ mo ti máa yà ẹ̀ náà wá àwọn olùmọ̀sọ̀rọ̀ débẹ̀ wọ́n ní ẹ̀bùrọ̀tà bí a ní ka ọ̀rọ̀ ẹni tí ń ànábì lẹ́nu tí ń sọ pé mo lè jẹ́jà mo sì lè yé èèyàn a ní ka ọ̀rọ̀ ẹ̀fẹ̀ fún kí fún lamiyari tumana ni ìyá wa lè máa ta kò mọ tó mọ si. akásìkà yẹn kò gbọ́ yé ọ̀tọ̀ níbi tó yé sí. àwọn ohun àmọ̀gbọ́ọ̀lì tún ìmọ̀ni sọ̀kọ́fọ̀ ọ̀hún fa àtọ̀ ọ̀hún àbí kó jẹ́ pé ó gbọ́ yé ó kàn fẹ́ fi làákà àwọn èèyàn ni ó sì làákà àwọn ti lóòótọ́ torí pé nígbà tó ṣe bẹ́ẹ̀ àwọn wọn lè wọn káwọ́ òkè nígbà wọ pé mẹ́kọ̀ọ́ làwọn èjẹ́ kéèyàn gbọ́n kò sí ní téèyàn lè jẹ́ láyé bó jẹ́ prof yóò bọ̀ náà ni wọ́n láyìn láàrin bó jẹ́ prof ọ̀rọ̀ àgọ̀ náà lẹ́ẹ̀bà lẹ́nu ẹ̀ ibi tí civilization wà ní kéèyàn gbàgbọ́ yẹ̀sùn Islam ẹ̀yin sọ pé ọlọ́run wí ànábì wí sallallahu alaihi wasallam àtàlùkù fẹ́ sọ̀rọ̀ mí ìtọ́jú méjèèjì yẹn lọ whatever they claim whatever they claim, sẹ́bí tó sọ wọ́n di professor náà ni pé wọ́n mú ọ̀rọ̀ àwọn òkú wá òkú aláwọ̀ dúdú àtòkú aláwọ̀ funfun wọ́n dẹ̀ sọ táìmù yẹn sixteen seventeen eighteen tóbi di nineteen ṣébí náà wọ́n tòjọ́ wọ́n bá ní ẹ̀sìn ó kà á ọ̀jọ̀gbọ́n ni ọ́ di kúrọ́ọ̀bù látòní ọ̀rọ̀ òkú àwa wá mọ́rọ̀ ọ̀tọ̀ náà wá látòkè sánmà amútaníyì káyé láyé àtàlùkíyàmọ̀ wa tàbí Muhammad sallallahu alaihi wa sallam náà wà níbi yìí. t'obi adọjọgbọn òun wàá ní tọlọ́run lọ́wọ́ ọ̀rọ̀ àwọn òkú náà ló bìlífù nú ẹ̀ ó sì dọ̀jọ̀gbọ́n kí wàá lẹ́yìn tí sọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ nígbà tẹ́lẹ̀ yìí má dọ̀jọ̀gbọ́n òkú kèfèrí kèfèrí panlé tí òun ọlọ́run ó sọ̀rọ̀ ẹ̀ wá ní àtúntòbi tí lọ síbi kan ìyá strike náà bá ń àwọn ìsámínà lórí gbọ̀rọ̀ báyìí ó sì máa ó sì máa ẹ eh, eh, fún mi lájẹ tí ìbùsùn máa fún ọ ni. a eh, fantastic ó kọra ìhàlẹ̀ bọlẹ̀ lórí kíni ọ̀rọ̀ kẹfẹ́ yìí ló mú wá. àwa ń sọ̀rọ̀ sọ́mọ̀ nígbà tí ayé là ẹ bá bẹ̀rẹ̀.

tí mo tún bọ́ọ̀lù pọ̀ ìyá mi mo bù obìnrin ìyàwó ẹ̀ ti dàrá wọn nígbà tí èsì ó wà wá láti sánmọ̀ ẹgbẹ́ tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ ni kọ́dísẹ̀ ní àlọ́wù ọ̀là lẹ̀sí tòjá àdínlùkà fi ń àdínlùkà fi ń ọlọ́run yẹn wá lọ bá ọlọ́run wá fún un ní èsì òkòtìtẹ́ rẹ̀ ní èsì ìdájọ́ ẹ̀ pẹ̀lú àyà yẹn pé ọlọ́run ti gbọ́rọ̀ ọ̀rọ̀ obìnrin tí ń bọ́ ọ ṣe àróhùnbọ̀hùn yẹn tí ẹ̀jọ́ ń sàkùrọ̀sọ lórí tọ́pọ̀ ẹ̀ ṣe ọlọ́run ti gbọ́ sọ́nà o. wàlọ́ òyà tó náà tà á wùrọ̀ kù mọ́ ọlọ́run gbọ́ ní sọ́nà. alágbọ̀tán alámọ̀tán lọ́lọ́run à ń sọ̀rọ̀ ilẹ̀ ń bí ọlọ́run afọ àkàlẹ̀ sáǹkà náà tó à ń láyé báyọ̀ kì parẹ́ pé ọlọ́run gbọ́ ní sánmọ̀ ò lókè sánmọ̀ ìdájọ́ ẹ̀ wá wáyé tí ó sì jẹ́ pé òun náà ní ìdájọ́ títí òní báyọ̀ kì tán àwa ń sọ̀rọ̀ fóònù kan sọ̀rọ̀ ló wá dọ̀jọ̀ kan sí ni wàá ní sí náà sí ẹ náà wá sọ̀rọ̀ yóò mọ̀ sọ pé according to to what to who àbí wọn máa sọ bẹ́ẹ̀ ni ẹlòmíì yóò máa sọ̀rọ̀ àmọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn yóò máa sọ̀rọ̀ ìrìn àjò pé ìwé àwọn àtìlẹ́sì tá a ti dé láyé eh, eh, limited kò wọ́pọ̀ tó eléyìí ni àdílà ẹ̀sìn eléyìí ni ẹ̀rí ẹ̀sìn àbọ́jọ́ orí àmọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sọ ẹ̀jẹ̀ tí baba náà sọ̀rọ̀ bàbá wo bàbá tó bá mọ̀ nǹkan ẹ̀rọ ẹ̀sìn yuminu billahi wal yawmil akhir tó sì lẹ́rìí nínú tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam sọ́yìn fáwọn ọmọ wa yìí nítorí balaga wọ́n sàlàyé ẹ̀sùn fún wọn tá a bá mọ̀ pẹ́ torí pé ẹnìkan ti sọ̀lá ó ní lọ́jọ́ náà lọ́hùn ọmọ ọdún mẹ́fà àbí méje ní ẹmú ìtọ́pọ̀ ẹmú méje hùn tàbí yẹn sọ pé lọ́jọ́ náà lọ́hùn ọmọ ọdún mẹ́fà àbí méje ní ní sì rí pé ta ni kòránì ń bẹ lọ́pọlọ ẹ̀ wọ́n rí pé mi ni ọba ní ìbájú ti sọ̀lá láàrin àgbàlagbà àwọn àgbàlagbà fàádé wọ́n ní mo bá ti sọ láàbù fún wọn wọ́n máa jẹ́ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ lẹ́ Yorùbá ẹ̀yin tó bá kàn ní agboolé ni ìfẹ́kọ̀ ló dàgbà jù ní nílẹ̀ ti Yorùbá o tèmi mà tèmi pẹ́ tẹ̀ sọ fún mi. àìsá àìní pọ́lọ́ọ̀kì fún fún ipò ìmọ̀ nílẹ̀ Yorùbá àfẹn tó bá kàn lọ́jọ́ orí lágboolé pé wọ́n sì máa ń jẹ̀ mọ́mù lé wọn bàbá wọn náà ló wọ́ bẹ́ẹ̀. náà ẹ bẹ́ẹ̀ sọ kankan. torí ìdí eléyìí ẹnì kankan ò kílèmù kó ń dẹ́dà gbàtọ́ lọ́run wa ti sọ tó sì là mọ́lẹ̀ kí láàmú wa sọ èyí méjì sí kí ló kù tí ó àmọ̀ sẹ́yìn méjì kù. àlàmùtọ́rọ̀ ilẹ̀ lẹ́ni hájà Ibrahim ẹ máa bọ́ bí kéfèé rí tó gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ni mo fẹ́ sọ ló jẹ́ mọ́rọ̀ lọ bí tí mo mọ́rọ̀ lọ lẹ́ẹ̀kan kèfèrí tó gọ̀ ó sì lọ bá àlùjọ náà lọ láyé ànábì Ibrahim alayhi salam àwọn ń ṣe wá àdínkù pé ọlọ́wọ́ bá sáàrùn òyìn ẹ̀fún yín báwa náà ti bá wa sọ̀rọ̀ àlèmánù bìláì lónìí ni wọ́n bá sọ̀rọ̀ àlèmánù bìláì nígbàgbọ́ sọ́lọ́run lọ́jọ́ náà lọ́hùn kí nínú àbẹ̀rẹ̀ tẹ́sí nígbàgbọ́ sọ́lọ́run ni pé ọlọ́ọ̀bà mi ní máa pààyàn onídàáyàn ó sì máa pààyàn ó ní o ṣé pọ́lìtì ẹ̀nu èmi náà ní i ألم تر إلى الذي حاج إبراهيم في ربه ẹ máa gbọ́rọ̀ ẹni tí ń bá nàbí Ibrahim alayisalaam tí ń bá ti fanfa o nípa Allah. àti àtàwọn ọmọ ìlú. torí kó jọba ó rò pé òun náà lè dá sí ẹ máa gbọ́ o. إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت bá a ti ṣe wá àti lónìí ni ànábì gan ṣe wá àti lọ́n pé ọlọ́run bá mi yíwí òní máa dáàyàn wáyú mi òní ti ń pààyàn torí náà tẹ ẹjọ́ fífún. ọ̀la náà mo ṣí wá omi. ó ní mo lè dáàyàn mo sì lè pààyàn tó bá yẹ pé kọ́lùtì ọlọ́run bẹ́ẹ̀ nu ìyẹn èsì kankan tó le ló bá ní kòránì ò sọ débẹ̀ yẹn ṣùgbọ́n tẹlẹ̀ nínú bó ti sọ yẹn ẹyà àwọn mọ́jú kan kan jáde síta mọ́ ẹ pa yẹn lọ. ṣé mo lè dá yẹn mo lè pa yẹn nu ṣé àmójúkò náà pè ní ká yẹn. abẹ́ ti tó kábíyèsí. nígbà táwọn ọlọ́nà ọba mi ọ̀dà ṣéǹṣe ẹgbẹ́jẹ́ ẹgbọ́yé nù ọ̀dà kò ẹ mọ̀ fẹ́ gbọ́ níbi ọlọ́nà ọba mi òun ṣètò bóòrùn ṣe ń yọ níbi tá a dojú kọ yìí fáàtì bí ha ayé ṣe yẹn ẹni kò yọ bí. ló bá dé délẹ̀. ọba lọ tàbísírì fàbúùtà fàbúùtà lọba lọ́wọ́ ó dẹ ní ní jẹbẹ lẹ́ẹ̀dì kakọ̀rọ̀ kẹfìrí bá kúkú sírè lọ́wọ́ wàlọ́wọ́ láyé ní kọ́mọ̀ dọ̀lì yìí gbogbo ẹgbẹ́ wájú alábòsí kò lè àlè ẹ̀ kò pẹ̀lú básìkò ṣe wà sí tí ò tó nǹkan mọ́. a rí wípé Ànábì sallallahu ta'ala alaihi wasallam ó yẹ ká mọ̀ pàtàkì ìmọ̀ ní ìtọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún un nínú àwọn ẹ̀rí Al-Qur'an Al-Karim àtẹ̀rí tó wá láti inú súnà nàbì sallallahu alaihi wasallam. nínú ọ̀nà tí àlàyé yẹn gbà wá òun ni pé àdìsọ́kàn ní iman a sì gbọ́dọ̀ rí iṣẹ́ rẹ̀ lára àdìsí kan wá pé àlìmánu fil qalb ọkàn ló wà wal islamu alaniya but as Islam àti hàn láti mọ̀ pé èèyàn ní imán. ọlọ́run ní mọ̀ní amílà sọ́ọ̀lì hami zakari na ó ń ta ẹni tó bá ti tẹ́ ẹ̀rí lójọ́kùnrin àgbójóbìnrin wàhùwà mùmí tó bá tún wá jẹ́ mùmí ó kàn pé nǹkan méjì nù. mọ̀ní amílà sọ́ọ̀lì hami zakari na ó ń ta wàhùwà mùmí. ayé àyè àtàwọn àyà tó jọ lẹ́ẹ̀mọ fi kó ọ̀rọ̀ síta ni lẹ́nu àwọn tí mọ sẹ́yìmánì kù síbi ọkàn nìkan tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀sìn pé ìgbà ọkàn ẹni ni kíni ìgbàgbọ́ ẹni nítawọn òwe nù wọ́n lè wà wọ́n wò ó wọ́n lè mọ jẹ haramu o wọ́n lè pààyàn o iṣẹ́ eré kódà iṣẹ́ eré dáàtó sọ yìí yóò jẹ́ iṣẹ́ eré tọ́lọ́ ńlá kalẹ̀ torí iṣẹ́ rere ń bẹ lọ́dọ̀ ọmọ èèyàn tí iṣẹ́ rere lọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ má pèjúwe wa èèyàn ń ṣàlejò ó ń ṣèyàwó ó ń kọ́mọ ó ń sílé ó sì ra èmi ò morúkọ ọtí wọn mo dáhùn pẹ̀lú ọtí lọ́tí ń jẹ́ lọ́ba já tírélà ọtí kan kalẹ̀ pé gbogbo ẹni tó bá mo sí ọ̀sẹ̀ ni pé gbogbo àlejò wọn mú gbogbo ìdánwà fẹ́ ọtí sì ni tí wọ́n bá kó níbi òde yẹn àwọn ọmọ ròyìn ẹ̀ bàjẹ́ lẹ́yìn rẹ̀ o ah alágbájá try ó ṣe kíni ó náwó ah ó try ó try ó try ọtí wọ́n lè mú lọ́dọ̀ àwọn ẹni retí tó rọ́ọ̀mù sí ni wọ́n kódà tó bá já pé tẹ́lá irú eléyìí ló bá já kalẹ̀ kọ̀ wá sí tìrìtìrì ń bẹ̀ àwọn ọmọ tí ó kà kò sí lọ ni tó de wa lè léyìn táwọn sọ fún ọ pé mọ̀nìdà mìíràn mọ̀nìdà bí kí wọ́n ń pè é mèrèndà ló ń rin láwọn fi tò dé wọn lè jẹ díẹ̀ díẹ̀ lé wọn torí òkú gbọ́ sílẹ̀ àmọ́ tó bá gbọ́ sílẹ̀ wọn ó ròyìn ẹ̀ lókun wọn sọ yìí wọn gbọ́ má dùn sẹ́ni eré wa nù lọ́dọ̀ ọlọ́run èèyàn máa ti sẹ́ eré lọ́dún èèyàn tí òfin jẹ́ sẹ́ni lọ́dọ̀ ọlọ́run o torí náà tá a bá ń sọ̀rọ̀ sẹ́ eré gangan ìtọ́lọ́ ń pè ní sẹ́ eré gan òun là ń pè ní sẹ́ eré o kì í ẹni yóò tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọkùnrin ló jẹ́ ni àbí mọ́mìn níbí náà ẹ tún máa sọ ọkùnrin ló jẹ́ ni àbóbìnrin ẹ tún máa ṣe rọ́jù ẹ máa kọ́rọ̀ títa ni lẹ́nu àwọn tó ń sọ pé obìnrin ò lẹ́sìn ọ̀rọ̀ yẹn náà ti gbẹnu àwọn obìnrin kan ní ìsìn pé obìnrin ò lẹ́sìn ta ló sọ fún ọ bẹ́ẹ̀ dáníkà kọ́ọ̀lù òun fi àpò ààyè eléyìí náà ọ̀rọ̀ ẹnu wọn lásán ni obìnrin a máa ṣáájú wà tó sì lè wọbẹ̀ fájú ẹ̀. tàbá sọ pé yá àyọ alẹ́ yìí náà ó wá ní ọkùnrin ni gbogbo ẹ̀ ló wá ní mẹ́rin kó sínú torí kọ́lọ̀ ń fi tọkùnrin ó fi ìpè tọkùnrin ó fi borí obìnrin torí ẹ̀ lẹ́yìn àwọn àyà mi tọ́lọ̀ ń pe ọkùnrin ń pe obìnrin tó ń bẹni gbogbo mẹ́sì muslimu mùsùlùmà mùsọ̀ọ́díkọ̀ mọ́ọ́díkù mọ́ọ́díkọ̀ nítorí ló jẹ́ ọkùnrin nílò obìnrin lẹ́nu mọ̀ pé obìnrin lẹ́sìn tá a bá fẹ́ wọn ní wọn ìlẹ́sìn láti ẹ̀dù bá ti fi ẹ̀sìn lára wọn kámọ́jọ ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ tí wọ́n bá sì fi lẹ́sìn kámọ́jọ wọn lágọ̀dá náà ó ọ̀ńtọ̀ wọn ọlọ́run ó tẹ̀lé tí wọ́n fẹ́ tó bá jẹ́ kó ti lẹ́sìn jò yẹn lọ tẹ́lẹ̀ kadúpẹ́ kọ́nà bá lórí ẹ̀ téèyàn bá wá jẹ́ múmínà àbí múmínà wà wà múmín tó wá jẹ́ múmín torí ẹ̀ ìtumọ̀ méjèèjì ó wà yàtọ̀ nígbà tó ti papọ̀ yẹn ìmánì bẹ́ẹ̀ yẹn wà jẹ́ iṣẹ́ ọkàn táǹtọ́ látòní amánu sọ́ọ̀lì iṣẹ́ rẹ̀ wà jẹ́ islam gbogbo tí èèyàn máa fi hàn nínú islam bí sọ́lá zaka hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́wọ́ wá di pé yẹn kó méjì papọ̀ padà ní òyì yá ni òyì ayá ti kọjú ra. Sin ẹ̀rọ arí méjèèjì púpọ̀ padà ní òyì yá ni òyì ayá ta yìí bá. Sura sixteen ayà ninety seven ni mò ń kà yẹn. A wà fún un ní better life. Àti àmọ́ nǹkan tí ń jẹ́ better life àti àfinú àlùkò ránkẹ́rì bẹ́ẹ̀ bá ìbáàbẹ̀ bá lọ sínú english translation lẹ́ẹ̀dẹ̀ bá náà better life náà lẹ́ẹ̀bà mẹ́ ọ̀tọ̀ á lè tún ní ìtumọ̀ ní ìtòsí ọ̀rìn ìtumọ̀ better life náà so à ń sè iṣẹ́ káyé wa better ló fi jẹ́ pé mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé gbogbo ìbàjẹ́ ayé àti ìdàrúdàpọ̀ ayé pátá bí mùkálà fati là hàp níbi kéèyàn ìyàpá òdodo ló wà gbogbo pé ayé tòrò ayé dáa fẹsibáàlì hàp níbi kéèyàn tó kí sì lòdodo Allah subhanahu wa ta'ala àti ibi táyọ̀ ti sọ̀rọ̀ nìyẹn gbogbo ọgbọ́n tí yẹn bá lè dá gbogbo ọ̀nà tó bá lè ni ó gbogbo ò lè ní ìpanu ní yìí orílẹ̀-èdè wọ́n bí ẹnìkan sọ fún mi báyà ó ní wọ́n ẹnìkan ọmọ nàìjíríà ní dubai náà ló ti dé lọ́wọ́ ọmọ dubai kan pé bóòlù ẹ̀yin ti ṣèlú yìí tó fi ṣòro ó ní what are you saying ó ní you don't have anything akànlólórí ni and I believe you have you have everything ẹ̀yin olólórí that's your problem. ẹnìkan tún sọ fún mi lọ́nà míì ó ní pòfẹ́sọ̀ kan ọmọ Iran ó ń sọ̀rọ̀ nípa. Eh, development ààyè pàṣẹlẹ gbáyé gbádùn ó wá ń lọ ọ̀rọ̀ yẹn mọ́ olórí àtọmọ abẹ́ ẹ̀ ó nígbà tí wọ́n máa ń sáàtì àwọn àpèjúwe nàìjíríà ló kọ́kọ́ lò àpèsè study pé ó wá ń sọ fáwọn èèyàn tó ti jẹ́ prọ́ọ̀bù àtàwọn ọ́dẹ́ǹsì náà pé bó ibi tóun mọ̀ mọ́ òun ò tí ì mọ orí ilẹ̀ míì tó dáa ju nàìjíríà lọ. ibi tó ń mọ̀ mọ́ ọlẹ́yìn tẹ́ ń gbọ́rọ̀ òun lẹ́lẹ̀ tó kọ̀ rẹ́ tó o ibi tó ń mọ̀ mọ́ ló ń sọ o ó láwọn yẹn sì fún àwọn yẹn sì fún ní support wọn ní bọ̀dù ìyá leadership àtà ìnífẹ̀ẹ́ ara ẹni is their problem wọn ò lórí wọn ò sì nífẹ̀ẹ́ ara wọn ó tọ́ sí ni ẹ wá ń wo àwùjọ wa tó bá jẹ́ pé méjèèjì yẹn nìkan tí èyí bá ṣe nǹkan àkọ́kọ́ tọmọ ti Dubai sọ wípé ẹ̀yin ní ọmọ tí ọ̀la pọ̀fẹ́sọ̀ ọ̀la ó ní ẹni ilẹ̀ tó dùn gbé nípa pé èèyàn fẹ́ gbáyé tó tún dùn wá nǹkan jẹ mu nípa pé èèyàn fẹ́ jẹ èèyàn fẹ́ mu tí ì bá ṣe bẹ́ẹ̀ ni òkú èèyàn máa wà lójú títí láwùjọ wa yìí láti mọ fẹsẹ̀ gbadà rẹ̀ ó sì ń tẹ̀lẹ̀ òkú mi lo three four days mi lọ́sẹ̀ kan kan tó wá dé torí pé gbogbo oúnjẹ tá ń rí yìí eighty something percent oúnjẹ ẹlọ́dọ̀ ọba ẹlọ́bọ̀ mi tó bá tóbi mo máa ń wò ní màá ń kọjá lọ gbogbo àwọn oúnjẹ yìí ọkà yìí sí iná they are not important síbẹ̀ náà ilé ẹ̀kọ́ ráìsì nìkan lè ná ọsọ pé wọ́n kó ráìsì wọlé ẹ wo gbogbo oúnjẹ mi ẹ wo olùkọ́ ẹ wo àgbàdo ẹ wo ká bàbà ẹ wo ẹ wo àwọn kan míì lọ́jà wa nínú ìlú wa yìí náà bí ẹ bá sàmì ọlọ́run ẹ wá bí wọn ẹ wá tó bí ìjọba ẹ bí àwọn èèyàn léèrè mélòó ni ìjọba produce àwọn èèyàn náà ni wọ́n ń tiraka onífúlọ́ọ̀fù kan oní méjì eléka kan eléka méjì lójú ẹ̀yẹ́ fi pọ̀ káàkiri láti sẹ́kù náà ní ọlọ́ọ̀dọ́ ní. sábà fi mọ́ọ̀nì tó kọ́ bóla yóò bá ti tòrò tó láti hàn kékeré pé ká jẹ ká mu ilẹ̀ ìfọ́lọ́rọ̀ parí sí o. yá ayọ́ alẹ́dínà yá ayọ́ alẹ́dínà ámùnù sákòlọ́ọ̀hà àkọ̀tùkọ́ọ̀tì wàlá tàmùkùnà ìlà wa antum muslimun ẹ̀rí pẹ́ kó láyé àti tẹ́ gba ọlọ́run àgbọ̀ tẹ́ ẹ sìn lódodo ní ìmánì sí ìmánì lẹ̀ tọ́kàn sí èméjì kì í sí èméjì ráyè wọ̀bẹ̀ mọ́ láéláé ọlọ́run kọ́mọ́tà tẹ́ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ fún wa. هذا وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك